ọlálẹ́kan ìṣọ̀lá balógun àlẹ́ òkúmádẹ́tù. tí ìṣẹ̀lẹ̀ kejìlélógójì olúbàdàn ń bàdàn. gbogbo ọmọ ìbàdàn lé lóko lódò lẹ́yìn odi a kú oríire gbígbádé ọba wa tuntun tí ó wáyé lọ́jọ́ kọkànlá oṣù kẹta ọdún twenty twenty two màkàmàkà lọ́ba àbàdàn ọkùn adé àmúṣeyẹ olúbàdàn tilẹ̀ ìbàdàn lóṣù kan ọba dr mahud ọlálẹ́kan ìṣọ̀lá balógun àlẹ́ àwọn èèyàn kàkàkàkàkàrin ló bọ̀ kárí ilẹ̀ nàìjíríà àti lókè òkun lókè màpó ń bàdàn láti ṣe o agunmẹ́wàá rọ̀lẹ́ tó ti bẹ̀rẹ̀ agbóṣùbà kẹ̀kẹ́ fún gómìnà pínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà olúwaṣèyí mákindé fún ọgbọ́n ìmọ̀ àtòyé tó fi ń t tòpínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí ẹni tó súnmọ́ gbà múmọ̀ràn àgbà lòyànjú ọ̀rọ̀ lọ́balọ́ba ńlá ìbàdàn ṣèyí mákindé kọ́lé eléró gẹ́gẹ́ ó fi làákàyè gbélé ọ̀hún tún bẹ̀ ṣe àṣẹ́ńbàbọ̀ wàgbà ní tẹlẹ̀pẹ́ ẹnjìnìà ṣèyí mákindé gbogbo ayé gbósùbà fún ọ ọba dr mahud ọlálẹ́kan ìṣọ̀lá balógun ẹ̀yin lọ́mọ àgbàlá òjò tí bánijà tí gbójúde babẹ́ ni lọ ọmọ tọrọ bẹtọrọ abẹ ọmọ bò lọ́bẹ̀ ó má bẹ́ wá sógi oró ọmọ gbẹdẹmukẹ ọba dr mahud ọlálẹ́kan ìṣọ̀lá balógun àlí yọ gbadé ọba àlú ìbàdàn kárí o. olùkéde olùbàdàn coronation planning committee. kí ni so Fresh FM níbàdàn. a lórí Fresh ẹ̀chẹ̀un chẹun bí ojú ọ̀nà ẹ̀yin èèyàn wa nílé lóko tó fi dẹ́yìn òdì pàápàá gbogbo olólùfẹ́ àti olólùgbọ́ ìkànnì Fresh FM tó káàkiri àgbáńlá ayé akínyìn ẹ̀ káàárọ̀ o gbàtà bá kọ́ ríra ẹni náà lóró ẹni náà lóró ẹni pẹ̀kí kò pẹ̀kí báyìí yes The Guardian ìwé ìròyìn The Punch Nigerian Tribune àti The Nation àti ok kí n tó pe Daily Sun <laughs> kó tó pe wo chop knock orí ẹ pé chop knock gba àgbàgbà jọ síbẹ̀ èmi rò pé ojoojúmọ́ ni Daily Sun <laughs> ara ojoojúmọ́ ká àròkọ ẹni tá a bá ń fojú ojúmọ́ rẹ́kùn kì í pẹ́ dàmọ̀tẹ́kùn kì í pẹ́ dàmọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn yìí sì ń sẹ́kùn kì í sẹ́kùn o. ok <laughs> àwọn kálukú náà lọ̀gá láàyè rẹ̀. ọ̀gá ńlá ọ̀gá ńlá sa. ọ̀tàn yes mo ti yọ. mo ń rí àwòrán kan tí wọ́n ń fọ́n káàkiri Twitter àti ẹ̀ ti gbiná jẹ arábìnrin Chioma tí wọ́n pé ó pa gbajúgbajà oníléeṣẹ́ tẹlifíṣàn kan jò ní tí wọ́n mhm. jọ dọ́rẹ̀ẹ́ ọ̀rẹ́ kọ̀kọ̀ kó tó a di pé àwo ya wọ́n ní òun wọ́n fi jẹ olórí òun wọ́n fi ṣe omidan tọrẹwà jù nínú ọgbà ẹ̀wọ̀n tí wọ́n so ti ń dúró dègbẹ́jọ́ wọ́n ṣe beauty project ní ọgbà ẹ̀wọ̀n náà bẹ́ẹ̀ ni òun ni wọ́n wà ilé ayé tuntun tún nù ilé ayé kan ni. Hmm, bí ayé bá ṣe bá ni eh, àti ìjẹ́bójò bá ń eh, pa ni. inú ilé ẹni wá sàn jọgbọ ẹ̀wọ̀n lọ. Ah, wo bẹ́ẹ̀ wọ́n bá ń bẹ lẹ́ǹkùlé èèyàn. bóoru bá mú yàn títí nínú ilé rẹ̀ ó sàn ju kí wọ́n fi akọ̀nisẹ̀ sínú ọgbà ẹ̀wọ̀n lọ. wàláì ah! wàláì kò sí ní tó dàbí òmìnira hmm. tọ àgbàládùá o gbogbo orí yeye tí mògùn lọ́wọ́ ní ìhámọ́ kọ́lọ́hún kó bójú àánú wọlé àwọn tó ṣìṣẹ̀ tààrà tí mẹ́ńbẹ̀ kọ́lọ́hún fàánú gbà wọ́n náà. àwọn àkòrí tí ń bẹ nínú àwọn ìwé ìròyìn wa fún ti òórọ̀ òní ẹ̀ mọ̀ pé ìta gbangba gbàgede àwọn ìwé ìròyìn ni wọ́n fi wọ́n há ọ̀rọ̀ bú ní àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní búbú ní o nínú ẹgbẹ́ APC kódà oríṣiríṣi ọ̀rọ̀ àṣé ààrẹ Muhammadu Buhari ní ó fi bú nípe àlàmú ṣènìyàn láti wakọ̀ ẹgbẹ́ APC débi tọ́lá pẹ̀rẹ̀ ayọ̀ àmọ́ tí àwọn kan rí nírí pé Buhari fi ọmọ ẹ̀yẹ sábẹ́ ní gbẹ̀ka El-Rufai ní àwọn agbẹjọ́rò bú ni wọ́n mọ̀ ti lọ rèé gba ìdájọ́ ìdákọ́ńkọ́ kan nílé ẹjọ́ eléyìí tí ò ní jẹ́ kí convention APC wáyé ìgbà abú ní òsì ńlé làṣírí tú ńgbà wọ́n bẹ̀rẹ̀ sí láwọn èèyàn ní bẹ lábẹ́ ẹ̀kú tọmọ aráyé ń pè lábẹ́ ní ará ọ̀run kẹ̀kẹ̀kẹ̀ ìròyìn yẹn gàdàgbà gàdàgbà là kò rí ẹ̀ ń ta gbangba the punch gbogbo ìwé ìròyìn tó sì jáde lónìí lórí nǹkan kọ lórí ẹ̀. bẹ́ẹ̀ ni ok lórí ìbò ìta gbangba ni èyí tí ẹ̀yin ń pè ní ìbò abẹ́nú èyí ò tọ́jẹ́ APC convention ìdírè o tí wọ́n fi yọ búní tí ààrẹ wa Muhammadu Buhari tó fi fàyọ hmm. ìwé mi méjèèjì tí ń bẹ wájú tèmi o hmm. eh, The Nation Nigerian Tribune iná ni wọ́n kọ nǹkan kan náà sí gbangba ta àwọn ìròyìn wọn àmọ́ ìròyìn kan iná ojú tèmi ń lọbẹ̀ látẹ̀kan pé hmm. ẹrù inú la fi gbé tìta o ebi ń pa mí ọlọ́sẹ̀ ń polówó wọn fọnú bò ní kó ṣe fọ òde ee ìta jẹ làgbà tá a ṣe o àwọn ẹgbẹ́ àgbẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní èyí làwọn ìdí kan àti ìdí kan tí owó oúnjẹ ó fi gbẹnu sókè hmm. eh, eh, hmm. n táwọn àgbẹ̀ fi sọ báwọn ah, ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ owó owó ó lágbára bọ̀ <laughs> eh, bí ojú mi ò bá tàn mí jẹ bí èbó mi ò bá fẹ́ẹ̀lì mi ọ̀dà bẹ́ẹ̀ ń pa àwọn ah, àjọ tí bá ń jà fún ìgbógun ti wà bàjẹ́ ọ̀dà yìí pé wọ́n máa gba commission lórí loot recovered báyìí o àbí recovered loot Hmm. senate wọ́n ní wọ́n ti buwọ́ lu wọ́n ti buwọ́ lu àbá òfin kan eléyìí tó sọ pé ìdá méjì nínú ọgọ́rùn two percent owó táwọn jàǹkóríkò abojútókítókí bá jí gbé táwọn àjọ tí ń gbógun ti wà bàjẹ́ bá rí gbà kí wọ́n máa gba two percent yẹ. kò sí ní tó burú káwọn náà rí nǹkan kan kọ́lá ah, ah. kí wọ́n ó lè bá àjára mọ́ṣẹ́ ni pé ah, owó tá a kúkú ń gbọ̀ náà àṣà ń dà á ìbò làwọn gbé sí kí wọ́n lè ah, jára mọ́ sẹ́ni. asọ́kù ò ní jòòrùn anumọ ò nulẹ̀. bẹ́ẹ̀ ni eh, ok tọba tí a bá ran eh, ṣàmọ́ ẹnìkan nísìn wọ́n ti bọ̀ nǹkan kan ṣàjáde bẹ́ẹ̀. <laughs> ok nínú àwọn òròyìn tẹ́tù láǹfààní láti gbọ́ ní àárọ̀ yìí ìbò èyí tí wọ́n dì ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti fa ẹni tí ó jẹ olùdíje sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP tí awuyewuye ti ẹ̀yìn ẹ̀ yọ ayo ti ṣe alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP ó ní àwọn ni wọ́n ó jókòó lórí àwọn ẹ̀sùn kọ̀tẹ́milọ́rùn tí ń lọ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. ẹnìkan tí í ṣe igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá àgbà Deputy Inspector General of Police nílẹ̀ wa tí wọ́n ní kó ṣèwádìí àwọn nǹkan tí Abak Iyari tó ṣe níjó ní wọ́n ní ó mọ̀ ṣubú lulẹ̀ ó dágbére fáyé nílùú Àbújá. tanu. bẹ́ẹ̀ DIG kan ni ó ti ṣubú lulẹ̀ ó ti dágbére fáyé o. arákùnrin kan lè ti wọ́n jírọ ọkàn rẹ̀ pẹ̀lú ti ẹlẹ́dẹ̀ jó ni pé bọ́yọ̀ lè ṣiṣẹ́ lára èèyàn òun náà ó pàpà dágbére fáyé ni hmm. Hmm. ọ̀dà lára àwọn òròyìn yòókù tẹ́tùn ní àǹfààní láti gbọ́ báyìí ẹgbẹ́ àwọn agbẹjọ́rò wọ́n ti bẹ̀ sí kó ìlàlẹ́ padà fún umahi nítorí ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu ẹ̀ wípé ilé ẹjọ́ ọ̀yọ́kùò ní ipò gẹ́bí gómìnà. Hmm ẹ mọ́ káwọ́ gbéra títí àwọn tá a yàn sípò tá a fi wọ́n ṣo lórí ìlú tí wọ́n ó fi ba gbogbo fásitì nàìjíríà jẹ́ asùn ló sọ bẹ́ẹ̀ fọmọ nàìjíríà ẹ jẹ́ mọ́ sùn ẹ mọ́ sùn ìròyìn yẹn ń bẹ lójú ìwé ìkarùn-ún ìwé ìròyìn The Guardian fún ti òórọ̀ yìí àbọ̀bọ̀ mo ń béèrè lọ́wọ́ ẹlẹ́ẹ̀kan mo ní ṣe ó hmm. tí ṣalábàápàdé ìròyìn kan tí ó ní ṣe pẹ̀lú àwọn aṣòfin wa ní. Ni àná eh, làbújá tí wọ́n sọ pé eh, aṣòfin kí wọ́n porúkọ aṣòfin yìí o aṣòfin kìíní kan Ògùn ló kọ rẹ̀ ìrántí ọkọ̀ àkọ́kọ́ Ògùn bò ẹ eh, Ògùn akínní kan Ògùn àbógun èkó ó kọ ó kọ ìbò ló síwájú Ògùn Ògùn Ògùn hmm. lọ́dàbà pé káwọn aṣòfin ó fi ọwọ́ sí àbá kan pé kí àwọn tí ìlú dìbò yẹn àbáwọn tó bá yóò ṣiṣẹ́ ọba kí wọ́n máa ràn máa wọn rí ilé ìwé tí ń bẹ́ẹ̀ ló èbò mọ́ hmm, hmm. wọ́n mọ̀ fẹ́ lura wọn lórí ẹ̀. kí ló dé tí ó fàjà ah! kí ló fẹ́ fàjà. wọ́n jọ fagidi tí èsì ah. kékeré ni pé kí ni. ìgbọ̀ jẹ́ pé àwọn iléèwé tiwa níyà ìlà àwọn ọmọ mẹ̀kúnnù ń lọ gbogbo ẹ̀ máa ń ti rí nǹkan jáde yàtọ̀ sí pákó ọmọ ẹ̀ lọ àmọ́ àwọn ilé wa ní come to think of it ṣé ẹ̀ṣẹ̀ ni kí èèyàn ló lọ kó sì ràn ọmọ rẹ̀ lu èbó ẹnìkan ti hmm. ọ̀rọ̀ tí mo rọra sọ ẹnìkan ti wò pé kí ni bàrà báyọ̀ sọ ẹ̀kan kí ni báyọ̀ ẹ̀mọ sọ ṣé ẹsẹ̀ ni ọlọ́run ṣàánú ni o. àmọ́ ṣé bára àwọn aṣòfin náà ló gbé àbá kalẹ̀ kó àbá tó yí lọ ṣé bó òun nínú àlàyé ẹ̀ á padà máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ láìpẹ́ nínú tó sọ. lórí ẹjọ́ tí wọ́n bá Abba Kyari fà lọ́wọ́lọ́wọ́ báyìí a wípé àwọn tí í ṣe agbẹjọ́rò bíi ogún àti àwọn àgbà ọ̀jẹ̀ agbẹjọ́rò SAN bíi mẹ́rin àwọn ni wọ́n dúró láti ṣojú Abba Kyari ní ilé ẹjọ́. Hmm. tọ́ lábala àwọn ìròyìn tó ní í ṣe pọ̀ pẹ̀lú ètò ààbò wọ́n ní ní ìpínlẹ̀ Ondo nílùú Ondo bákan náà àwọn èrò yabo gbéwìrì ọlọ́kadà kan tí ìmọ̀ já ọ̀kadà àgbàǹtì ẹ̀ wọ́n ẹ̀ àwọn èèyàn mọ̀ yàbò ní ọ̀sẹ̀ kan náà ń búṣẹ́ bẹ̀m̀bẹ̀ tí wọ́n gbèrò dé ìsọjí òjìyà tó àwọn ọlọ́pàá ló tètè débẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ń tà ń wí kọ́ làbá mọ̀ wí èèyàn mẹ́rin níléeṣẹ́ ọlọ́pàá ti mú. right ẹja sẹnu ń dèdè síbí àfẹ lọ sí ẹ̀ka polówó ọjà gbogbo tí wọn ní ń ọmọ ògbè kárí nísìn tẹ bá bọ́ tó a ti ń polówó fún yín ẹ máa bó wìtìwìtì. bẹ́ẹ̀ ẹ bò. ajá balẹ̀ ajá balẹ̀. ti pọ́ǹpì kọ́sẹ̀ àti délùú Ìbàdàn àti pọ́ǹpì kórìdé ẹ máa yọ. akórìdé àwọn wọ̀lú ìbàdàn gbọ́dẹ̀jẹ̀ jíjẹ afakọyọ. tí pọ́ńpì concept tó ń talẹ̀ ìrọ̀rùn tó fini lọ́kànbalẹ̀ tó kojú owó. a ń fasikọ yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àṣẹ o. gbàgbà wa tọwọ́ tẹsẹ̀ ń bàdà jọ ṣe wa ò ní bàjẹ́ láíláí. èyí tẹ́ ti jàǹfààní ẹ̀dínwó pilọ́t ṣèṣì lẹ́wà tó wà mọ́níyà. àtìlágùn tó ìmọ̀lẹ̀ fáwọn ọmọ kéékèèké tó wà lájì. a kì í kú oríire. sábà wa rẹ ni tí o ti gbàwé gbàrí sí tilẹ̀ rẹ̀. abẹ́ ò ti ra yẹ̀ wá mọ́ bí tilẹ̀ yín wa. ẹ kàn sí ọ́fíìsì circle street by a plus guest house àrí avenue ní bodijà ìbàdàn ẹ tún lè pe zero nine one five two two two two two zero five késekése lẹ́ni tẹ́ ń dúpẹ́ lọ́wọ́ wa kàṣàkàṣà nfààní ń bọ̀ bàbá késekése lórí àwọn ilẹ̀ tẹ́ bára lọ́dọ̀ wa ẹ gbà bẹ́ẹ̀ pọ́ǹpì tẹ́ ń retí ti dé. ẹ a nílùú ìbàdàn. pọ́ǹpì concept developer that cares bá mi. ẹ kú o. ọmọ mi ìyẹ̀rú òkè o máa ṣètọ́jú ìwọ náà. ẹ gbọ́ bá mi. wọ́n lára ò mókun. ó ṣe ń ṣe ní ìrìn náà ni. eegun ara ò máa san mi. iṣan ara ń fà mí so. oríkèéríkèé ara ń dùn mí. ìbàdí tòun ìgbàrúkọ jẹ́ tèmi. ẹ ń dáadáa. láì ìdàgbà tó bẹ́ẹ̀. gbogbo oògùn tí mò ń lò ló ń já sí pàbó. mo ti fọ̀rọ̀ yí lọ àwọn èèyàn. ohun tí wọ́n sọ ni pé kálọ̀rì capsule. wọ́n ní oògùn náà gbòǹgbò egbòogi ni. lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo ti yá lọ bá e lura. kára yín wà pa ah òun ṣe mo jẹ́rìí capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn nílùú Ìbàdàn mustif capsule wà ní danax pharmacy Adamasingba tanimola pharmacy òkè aslam pharmacy Mọ́kọ́lá roundabout mustif pharmacy Àpáta solution pharmacy Agbeni mustif capsule wà nílùú Ìsẹ́yìn Ọ̀yọ́ Ìkirè Ìwó Ẹdẹ Ògbómọ̀ṣọ́ tàbí ní nọ́mbà thirty Pàdékọ̀yà house Anfani road roundabout ring road Ìbàdàn iléeṣẹ́ tẹ̀mẹ́tayọ̀ tradu America Nigeria limited ló ń ṣe mustif capsule jáde láti mọ̀ gangan ibi tẹ́ lè rí mustif capsule aládùúgbò yín ẹ pè oh eight one oh three three six nine four four three four. tí ara rẹ kò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta yára lọ rí dókítà. ariwo. <laughs> ṣe tó fẹ́ rìnrìn agbára náà pàdé àdúrà lọ́jọ́ mẹ́ta. three days power bank prayer week. ọlọ́run tó pe pásítọ̀ sí ẹ̀. ọlá ìyá ti CAC gbaremu center. fẹ́ẹ́ gbé gbogbo èèyàn dìde látọjọ́ wednesday náà. ní friday eleventh march. àkórí ẹ̀ agbára ìdìde tán. gbogbo ẹni tó ń pọ̀ ń gbẹ́ òkè. ó yá o. ọlọ́run ṣe tó fẹ́ gbé gbogbo wa dìde ẹ máa bọ̀ wá pàdé ẹ̀. lọ́jọ́ wednesday mẹ́fà ìdájí la ó pàdé. ọjọ́ thursday mẹ́sàn-án òwúrọ̀. ìṣòro ni lọ́jọ́ friday. bẹ̀rẹ̀ láago mẹ́wàá lẹ́ o. ọlọ́run máa lo prophet isaac jayiola prophet akíakíadé àwọn olórí ẹ̀mí pẹ́sẹ́ super ìyanu olúwa praise ẹ̀jìrì àtùpà gbàrẹ̀mú glorious choir pastor c ọláyà yóò máa pàṣẹ ìgbẹ́dídé tó sáyé gbogbo èèyàn nínú ìjọ cac gbàrẹ̀mú center tó wà ní leaders junction tribune road malefala àti òkè àdó ń bàdàn ọ̀rọ̀ ẹ̀rí eléyìí gbogbo èèyàn ló máa sọ ó yẹ ká lọ́ọ́ gbàdúrà ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá dọjọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yẹ kóró. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákàkọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú. nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one twenty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEP A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one twenty lè jàǹfààní JUPEP program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣà wá fọ́ọ̀mù ti yín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọlọ́ọ̀gùn òdìfẹ̀rẹ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu dot edu dot ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. nígbà tí ọ̀run bá ṣí òjò bùkún yóò rọ̀ afẹ́fẹ́ ìtura yóò fẹ́ tí ìbùkún rẹpẹtẹ yóò sì jẹ́ ìpín wa gbogbo èèyàn pátá la síbi ìsọjí ìta gbangba èyí tí ìjọ the lost city gospel grace ministry àpáta nílùú ìbàdàn gbé kalẹ̀ láàrin ọjọ́bọ̀ ọjọ́ kẹtàdínlógún sí ọjọ́ àbámẹ́ta ọjọ́ kọkàndínlógún oṣù yìí ní ẹnu ọ̀nà àbáwọlé sí akílápá estate tó wà ní agbègbè gbẹ́kùbà àpáta nílùú ìbàdàn ní dédé aago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ àkórí ìsọjí ọ̀hún ni ọ̀run tó ṣí pásítọ̀ enoch fọlọ́runṣọ́ pẹ̀lú àwọn ìránṣẹ́ táwọn alààyè yòókù ni yóò máa wàásù níbi ìsọjí ọlọ́jọ́ mẹ́ta yìí nígbà tí ajínrere Bùkọ́lá Akínyadé ṣẹ̀ǹwẹ̀lẹ̀ Jésù yóò máa fi orin ẹ̀mí bọ́ wa ọkọ̀ bọ́ọ̀sì ọ̀fẹ́ yóò wà ní agbègbè BCJ Àpáta New Garage Akala Express ojú irin omi àdìo pẹ̀lú ìta fàájì oríta aládàá tí ó máa gbé àwọn èèyàn wá síbi ìsọjí náà March seventeen to nineteen ní ìsọjí àgbà ìyanu ní ẹnu ọ̀nà Akilapa Estate gbẹ́kúba Àpáta nílùú Ìbàdàn Jésù oníṣẹ́ ìyanu retí rẹ. àwọn kan gbàgbọ́ pé ohun bàǹtàbàǹtà báyìí lè ṣẹlẹ̀ láwùjọ wa. má lò kù wá tuntun. bẹ́ẹ̀ni ojúlówó àrà tuntun láti iléeṣẹ́ solar telecoms. má lò kù wá kó o gbà tuntun. ọ̀rẹ́ mi tí mo sọ̀rọ̀ rẹ̀ lọ́jọ́ sí ló ń bi mí lánàá pé níbo ni mo ti rówó ra fóònù tuntun pẹ̀lú bí nǹkan ṣe rí nígboro yìí mo bá bi í léèrè pé ṣé kò tí ì gbọ́ nípa má lò kù wá tuntun ni. ó tí mo ń gba aṣọ tí mo ń fún yàn ké ni. <laughs> apanilẹ́rìn lálàbí yìí mo ṣáà ti sọ fún pé solar telecoms ló mú kígbà ó rọ gbogbo mùtúmùwà lọ́rùn. ìwọ náà solar telecoms láti lọ pààrọ̀ fóònù tó ti ń lò tẹ́lẹ̀ pẹ̀lú owó péréte àwọn fóònù bíi samsung infinix tecno nokia iphone àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tara ṣàṣà máa bọ̀ ní solar mega store lẹ́gbẹ̀ẹ́ wema bank mọ́kọ́lá roundabout mọ́kọ́lá ìbàdàn tàbí kí o lọ sí www.solatonline.com telephone zero nine zero seven four three four nine seven seven six àti zero nine zero seven four three four nine seven seven seven solar telecoms má lòkùwá kó gbà tuntun ọlọ́run àwọn bàbá wa bó ṣe ń ṣe lọ́jọ́ ìjọsìn tó ń ṣe nígbà ni ó ṣì wà síbẹ̀. ọlọ́run àwọn bàbá wa. ọlọ́run àwọn bàbá wa ṣetán láti dá onípojìpòyàn lóhùn tó bá lè darapọ̀ pẹ̀lú ọkọ̀ ìgbàgbọ́ rẹ nínú ìjọ Christ Apostolic Church òkè ìdáǹdè ring road zona headquarters ajé ègbé nílùú Ìbàdàn. lọ́jọ́ tuesday tó ń bọ̀ yìí ni o ọlọ́run ìpè bàbá wa arúgbógun orí òkè ìdáǹdè ṣì wà síbẹ̀ ẹ̀yin ni kẹ́ ẹ kan tọ̀ wá ọlọ́run àwọn bàbá wa ni ìpàdé ìsọtẹ́lẹ̀ Chegou la wak gbogbo ọjọ́ tuesday. bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ sí aago kan ọ̀sán. pastor ṣògo arúlógún zonal superintendency ac òkè dáǹdè zonal headquarters ajégbé ìbàdàn ni ọlọ́run máa lò àti ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tí náà agbára ọlọ́run àlàyé sì ń nínú wọn ò ní gbẹ̀yìn níbi ìpàdé yìí ẹ má gbàgbé o bógun bá ti ṣẹ́ nìdí ó máa já ogun èṣù ó sì máa wọlẹ̀ àgùndọ̀lọ́mọ ọlọ́run àwọn bàbá wa ṣì wà síbẹ̀ ìwọ ni kò tọ̀ wá pẹ̀lú ìgbàgbọ́ ọkàn rẹ bó bá dọjọ́ kẹtàlá nínú oṣù kẹta ọdún tá a wà yìí march thirteen eré gbogbo di mahatan hall jericho along onírèké road ìbàdàn níbi àgbáyamúyamù ìpàdé ọlọ́jọ́ kan tẹgbẹ́ alágbàtà afẹ́fẹ́ gáàsì lpgar ẹ̀ka tìpínlẹ̀ ọ̀yọ́ gbé kalẹ̀ fún gbogbo àwọn alágbàtà afẹ́fẹ́ gáàsì tí yóò dá lórí bá a ṣe ń dòòlà ìjàmbá tó jọ mọ́ afẹ́fẹ́ gáàsì àtiná gbogbo àwọn iléeṣẹ́ tó wà fún ìdènà ìjàmbá ni yóò máa wà níkàlẹ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ dpr panápaná ó ṣe pàtàkì fún gbogbo ẹni tó ń ta èròjà yìí láti wà ń bẹ̀ ìwé ẹ̀rí mo wá wá tá ń pè ní certificate yóò jẹ́ pẹ́pẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ fún gbogbo ẹni tó bá wà ń bẹ̀. kékulé ó gbọ́ kó sọ fún toko bí àwọn iléeṣẹ́ ìjọba tó wà nípa ẹ̀ka yìí yóò máa jáde lẹ́yìn ètò yìí láti wo ìwé ẹ̀rí mo wá ní ṣọ́ọ̀bù kọ̀ọ̀kan olùkéde comrade ayuba ọlámilékan dúdú alukoro fún ẹgbẹ́ onígbọ̀wọ́ ní gasland nigeria limited àkókò láti gbà lọ́wọ́ ọlọ́run ló tún wọlé dé fún gbogbo ẹ̀yin obìnrin lọ́mọdé àtàlàgbà women like deborah twenty twenty two. ọlọ́run lọ́lẹ̀ fún un ọlọ́run babalọ́lá tó ń gbọ́wọ́ wòlíì ẹ̀sìn káyọ̀ ọ̀làdèjì ṣe gudugudu méje ṣe tán láti ti ṣèyanu aláìlódiwọ̀n bí gbogbo àwọn obìnrin yóò tún ṣe péjọ bìbà sórí òkè àánú èrò èkìtì fún ìpàgọ́ àdúrà àwọn obìnrin ọlọ́dọọdún ni woman like deborah twenty twenty two kò rí exceptional woman obìnrin tó yàtọ̀ wá gbàgbára tó fi yàtọ̀ tayọ láàrin gbogbo àwọn obìnrin láyé bí ọ̀rọ̀ ọlọ́run tí ò lábùlà àtàdúrà tó gbóná janjan bá ti ń jáde látẹnu ikọ̀ rẹ̀ wòlíì àti ajínrere àgbà fún ìjọ àpọ́sítọ́lì ti ní àgbáyé bàbá ìsìkáyọ̀ olúbóyọ̀ ọládèjì àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn bẹ̀rẹ̀ láti wednesday ọjọ́ kẹsàn-án sí sátidé ọjọ́ kejìlá oṣù kẹta ọdún twenty twenty two àárọ̀ ọ̀sán àti sóòru lójú àdúrà ó máa rọ̀ csc kenaland pẹ̀lú àjọṣepọ̀ orí òkè àánú èrè èkìtì ló gbé e kalẹ̀ orí òkè àánú èrè èkìtì ni ó sì ti wáyé fàlàyé sí oh eight oh six six five six one nine seven eight woman like deborah twenty twenty two gbogbo ẹ̀yin obìnrin ẹ máa bọ̀ torí pé ìgbàlá yín dájú. akeem karim foundation lecture ẹlẹ́ẹ̀kẹta rú èyí máa kà mọ̀mọ́ tòun tàmì ẹ̀yẹ ìmọ̀rí ìfáwọn èèyàn pàtàkì ni ìdánilẹ́kọ̀ọ́ tó dá lórí ntòkì pọ́pọ́ sọ̀rọ̀ sókè báwo la ṣe lè ṣàmúlò ìlànà sọ̀rọ̀ sókè tí ó fi ṣèso rere nínú ìbò gbogbogbò tọdún twenty twenty three tó ń bọ̀ ìpàdé dìbọ̀gẹ́ jọ́gọ̀ Liberty Road Ìbàdàn lọ́jọ́ Thursday seventeenth March twenty twenty two láago mọ́kànlá òwúrọ̀ ọ̀nàrẹ́bù ṣẹ́gun ògúnwùyí ní ó pàbíyàbídún ọ̀rọ̀ àwọn ìgbìmọ̀ ìyànnà ìdánilẹ́kọ̀ọ́ ni ọ̀nàr ọ̀nàrẹ́bù ṣínà pẹ̀lá ọ̀mọ̀wé mutiu agbókè mrs yemi taiwo mrs bọ́lá sàrùmí aliu mr tẹ́jú Ajibowo, ọ̀nàrẹ́bù síkírù sọ̀dà olùgbàlejò àgbà ní ọ̀mọ̀wé yínká ayéfẹ́lẹ́ mon ọ̀gbẹ́ni akim karim olùdásílẹ̀ akim karim foundation ní o máa kí gbogbo wa káàbọ̀ ńbẹ̀ àpéjọpọ̀ tó kún fún ọgbọ́n tòun ìmọ̀ ìjìnlẹ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ akim karim foundation ẹ jẹ́ ká jọ péjú síbẹ̀ dùndún sẹ̀kẹ̀rẹ̀ àrò gúdúgúdú lọ́nsẹ̀ lágbàlá olúbàdàn tuntun his imperial majesty ọba dr mahood ọlálẹ́kan ìṣọ̀lá balógun àlí okùnmádẹ́tù. tí ìṣẹ̀lẹ̀ kejìlélógójì olúbàdàn ń bàdàn. gbogbo ọmọ ìbàdàn lélọ́kọ̀ lódò lẹ́yìn odi a kú oríire gbígbádé ọba wa tuntun tí ó wáyé lọ́jọ́ kọkànlá oṣù kẹta ọdún twenty twenty two màkàmàkà lọ́ba àbàdàn ọkùn adé àmúṣeyẹ olúbàdàn tilẹ̀ ìbàdàn lọ́sùn kan ọba dr mahood ọlálẹ́kan ìṣọ̀lá balógun àlí. àwọn èèyàn kàkàkàkàkàrìnkàrìn ló bọ̀ kárí ilẹ̀ nàìjíríà àti lókè òkun lókè màpó ń bàdàn. bá a lọ́wọ́ arọ́lẹ̀ tó ti bẹ̀rẹ̀. agbósùbà kẹ̀kẹ́ fún gómìnà pínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà olúwaṣèyí mákindé fún ọgbọ́n ìmọ̀ àtòyé tó fi ń tò pínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí ẹni tó súnmọ́ gbà múmọ̀ràn àgbà lò yanjú ọ̀rọ̀ lọ́balọ́ba ńlẹ̀ ìbàdàn ṣèyí mákindé kọ́lé elérò gẹ́gẹ́ ó fi làákàyè gbélé ọ̀hún tún bẹ̀ ṣe àṣẹ́ńbábọ̀ wàgbà ní tẹlẹ̀pẹ́ ẹnjìnìà ṣèyí mákindé yìí yọ gbadé ọba àlú ìbàdàn kárí o. olùkéde olùbàdàn coronation planning committee. sacred gold real estate. ramadan promo lè yí o. ẹ̀sìn one twenty five percent tí o ní bayobayo nínú. ilé iṣẹ́ alájà jẹ́ wa góòlù tó ń tẹ̀lé rọlẹ̀. pẹ̀lú ìbẹ̀rù ọlọ́lọ́kùnrin ní o. twenty five percent ramadan promo blessed land tó wà ní alápákó ní ten minute drive sí tóge tàǹtà ní one point five million eight fifty ní lọ́wọ́ yìí o kò ṣe lọ lórí gbogbo rẹ̀ wá nìyẹn pẹ̀lú estate wọn tó wà lẹ́yìn redemption kan bẹ́ẹ̀ àwọn ilẹ̀ oko tó wà ní òní alápákó ládojúkọ express farmland tó wà ní mapaki university eléyìí tó wà lójú ọ̀nà ìbàdàn ìsẹ́yìn pẹ̀lú ilẹ̀ oko tó wà lójú ọ̀nà ọ̀yọ́ ìsẹ́yìn rọ́mọ ńlọ lórí gbogbo ẹ̀ ọ̀yọ́ ògbómọ̀ṣọ́ expressway farmland tó wà ń bẹ̀yẹn náà gbogbo ẹni tó fẹ́ràn lásìkò yìí. ẹ sọ̀rọ̀ àbáwọn kan sango real estate segrego real estate wanilé àtìlẹ̀ ńbàdàn èkó àti kákàkiri lẹ̀ odua láti jàǹfààní twenty five percent ramadan promo tó lọ lọ́wọ́. ẹ máa bọ̀ lọ́fíìsì wa tó wà ní rainbow bus stop along iworo dọ̀jọ́ expressway tàbí number forty four fulani street grammar school bus stop ojúdúlé telephone zero eight zero five seven eight one eight one eight zero. tó bá dọ̀rọ̀ umura àti àjì twenty twenty two àwa náà ní kẹtẹ̀lé ẹ̀ ní kábàámọ̀ ẹ̀. nígbà tí ọlọ́run dá ìkólọ sí òní padà àwọn sì dàbí ẹni tí ń lá àlá. gbogbo mi fún mi ọlọ́run mi gbogbo mi fún mi mountain of restoration òkè ìmúpadàbọ̀sípò tún gbé ìpàdé olóṣooṣù wọn dé eléyìí tó máa ń bẹ̀rẹ̀ ní ọjọ́ thursday kejì ní gbogbo oṣù sí ọjọ́ sátidé ọlọ́run oníṣẹ́ ìyanu tó ń dá ìkolo ẹni padà fẹ́ dá ìkolo tiẹ̀ náà padà bó o bá lè farahàn nínú ìpàdé àdúrà tóṣù yìí eléyìí tí wọ́n pe àkórí rẹ̀ ní ìmúpadàbọ̀sípò restoration thursday kejì nínú oṣù yìí ni ìpàdé àdúrà yìí máa bẹ̀rẹ̀ aago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ friday aago mẹ́rin ìrọ̀lẹ́ nígbà tí ti ọjọ́ sátidé máa jẹ́ àrọ̀tọ̀ aago mẹ́sàn-án òwúrọ̀ pastor solomon adéwálé ọlágbájú àtọ̀pọ̀ rẹ̀ ń sí alààyè ní ọmọ pẹ̀lú bàbá wa ṣiṣẹ́ ìmúbọ̀sípò nínú ayé onípòjìpò mountain of restoration wà ní ọ̀jẹ̀dẹ̀jì kejì behind Ọ̀yọ́ state asphalt kwari ìjàyè along ìsẹ́yìn road akínyẹlé local government ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ zero eight zero three eight nine nine six one two four máa bọ̀ kó wá ní ìrírí ìmúpadàbọ̀sípò. ọmọ rẹ̀ ìyá ìkókó àmàkù ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn jiyàn ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwèé fún mi pé ohun tí àwọn ń lò láti àyébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn òbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ lọ bá mi ṣe ah. mo rù mọ́kúnlẹ̀ eh pásítọ̀ láyọ̀ o fẹ́rẹ́ o fẹ́rẹ́ ló bá mi ṣe. iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ sì mọ́ gbàgbé wẹ́rẹ́ aba mixture ń wà ní ẹ̀yìn young adé motors ososani junction kíadó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ. nínú gbogbo ẹ̀yà ara ìdá pàtàkì lójú tẹ̀ èyí ló mú àjọ serich fair eye care foundation máa pé gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tí àjọ serich fair eye care foundation gbé kalẹ̀ fún gbogbo olùgbé ìlú Ìbàdàn àti gbogbo agbègbè rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí pẹ̀lú one thousand naira péré owó káàdì reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ fún gbogbo àwọn tó bá nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ tún ní àyẹ̀wò fún gbogbo ẹni tó bá k kópa nínú ètò àyẹ̀wò ojú yìí. a ti ṣe ètò àti ìlànà fún ìtakété sí ara ẹni tí a mọ̀ sí social distancing fún gbogbo olùkópa ẹ máa bọ̀ ní skyline hospital lẹ́yìn ilé ìtajà fóònù slot àbáyọ̀mí street lágbègbè ìwó ròdù nìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè zero nine zero five triple four eight four four four zero nine zero five triple four eight four four four olùkéde mr martins fún iléeṣẹ́ cherry bear eye care foundation ojú wa kò ní relé de wa o ìgbésẹ̀ làmí ẹ̀ ajá balẹ̀ ajá balẹ̀. yes. aago mẹ́sàn-án ti gbélé gangan. wọ́n ní tá a mọ̀ láàmọ̀ tá a ní ọmọ pé tí ó ń sin gbà kò lówó lọ́wọ́ àbí bó bá lówó he. àbí níta àwa túmọ̀ láàmọ̀ tá a ní ọmọ pàwọ́ ọ̀dọ́ba nìbàdàn lọ́la. ó ṣú ọ̀pá oṣù ọ̀la náà ni ọ̀la lọ́jọ́ tá a dá ẹ sọ pé ẹni pé ọ̀la ni. <laughs> ọ̀la ni yes all right adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ṣé wàá rí wọn ní agbòjọ́ kì í gbọ́jọ́ kan tí o hmm. gẹ́gẹ́ bí ìròyìn táwọn aláṣẹ tí wọ́n fi síta àwọn tí wọ́n rí sí ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ oitma látọ̀dọ̀ mọ́gàjì akínfàgbèmí wọ́n ní wọ́n sọ pé wọ́n ti darí àwọn ọkọ̀ kó lójú òpópónà tẹ́ ẹ̀ mọ́ gbà wá sọ́nà mọ̀pọ̀ ọjà báwọn àbẹ̀yìn tí bá ń bọ̀ látọ̀nà ìdí ààrẹ rẹ mọ̀lété wá sí mọ̀pọ̀ ọjà bá torí ojú ọ̀gbagadé ìta gbangba mọ̀pọ̀hún ni wọ́n fẹ́ lò hmm. ní ọ̀la hmm. gẹ́gẹ́ bí ìròyìn tẹ́ ẹ̀ sanwó fún ẹ mọ́ gbọ́ o ìròyìn tí ó ṣe wá láǹfààní ni gbogbo ẹni tí bá ń bọ̀ ààrẹ ọlálọmí àmọ̀lé gẹ́gẹ́ bí oníròyìn wa hmm. tóun ọ̀ ń bọ̀ láti ilé jẹ́jẹ́ jẹ́jẹ́ ni hmm. ṣe ni mi hẹlẹ̀ ó ní ẹ ẹ wàá gbà mí ní tójú mi rírun ní kílódé wọn ọ̀dọ́ ọmọ ni wọn ọmọ pé ààrẹ ó gbé èmi ààrẹ mẹ̀kúnnù ó gbé èmi ààrẹ mẹ̀kúnnù ni ó ní wọn paná kinní mọ́ yangi mú ni ìtòfin tó wa létí ni pé àwọn ojú ọ̀nà tí wọ́n ti dípa ẹ̀ lè wá láti bẹ̀rẹ̀ lọ sí ọjà báwọn ìṣe ni ó ń kàkó sọ di gbàǹkọ̀rọ̀ kọ́yá àwọn ojú òpó ẹ̀ mórí gbọ́nà ọ̀ràn yẹn gòkè dáadáa ẹ ti bọ agboolé bẹ́ẹ̀ náà ẹmbásí tó ń bọ̀ tọ́ ẹ bá lè gbà náà alékún sọ́nà ẹ gbà ẹ ti bọ agboolé lọ́nà bọ́ńfọ́tò nkankan mm. ẹ jà sí àwọn ibi tí ẹ bá ń fẹ́ lọ. wọ́n wá ní àwọn àṣòro kan ti súyọ báyìí o wípé àwọn ọmọ ojú náà wọ́n ti bóde pé wọ́n ti bẹ̀rẹ̀ ọdún wọn o mo ní ọdún kínni ah. wọ́n pé àwọn ọmọ ojú ọ̀nà náà ti dájọba tiwọn sílẹ̀ láwọn ọ̀rọ̀ kọ́ńdú agboolé ìkọ̀rọ̀ tẹ́ ẹ bá ti gbé mọ́tò yọ báyìí wọ́n ní wọ́n bóde wọ́n ní wọ́n ti ẹ̀wẹ̀ wù wọ́n ní wọ́n sì bẹ́ẹ̀ ni wọ́n pa kájà aṣọ kọ́rùn báyìí ni. àti pé wọ́n tún. wọ́n rútu. again. wọ́n rútu wọ́n rú òfin wọ́n rú òfin pé ọ̀pọ̀lọpọ̀ wọn ojú wọn ń bọ́lẹ̀ wọn he sí ni pé wọ́n sì ń gba ọkọ̀ ní ìkúùkù ah. bọ́ọ̀ bá fi owó lẹ̀ o ò ní lọ ẹ jọ̀ọ́ ẹ̀yin aláṣẹ ẹ bá ní lọ sí ibẹ̀ ẹ bá ní lọ sí ibẹ̀ àwọn agboolé kọ̀ọ̀kan òun àwọn ọ̀fẹ́ dákọ̀ àwọn agboolé òun àmẹ́yìn náà mọ̀ hmm. ẹ̀yin náà mọ agboolé díẹ̀ <laughs> kọ́ni pé alágbájá lọ́ọ́ dákọ̀ agboolé wa rárá o ẹ lọ bẹ̀ wọ́n lálejò ẹ lọ bá wọn lálejò kẹ lọ bẹ̀ wọ́n wò ń bẹ̀ ẹ pé kí wọ́n jẹ́ kí ọ yẹ kábíyèsí tuntun ní ilẹ̀ Ìbàdàn wọ́n mọ̀ fi eh, ṣe tí wọ́n. ayẹyẹ ìgbàdí ọ̀la yìí wọ́n mọ̀ fi sọ alẹ́ nù Ìbàdàn wọ́n mọ̀ fi sọ wálẹ̀ nù ní Ìbàdàn tẹ̀sán bá làwọn àlejò àwọn àlejò ń bọ̀ láti ilẹ̀ òkèèrè ilé òkèèrè àwọn òyìnbó ń bọ̀ aláwọ̀ funfun ń bọ̀. ṣé àmọ́ gbá ọkọ wọn lágbo lé ní pé àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ ẹ mọ̀ sọ fún ẹ mọ̀ jẹ́wọ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe tó ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe tó ẹ dákun ẹ jọ. ẹ yà agbófinró ẹ lọ bẹ̀ wọ́n bíbẹ̀ wọ́n ẹ a ní wọ́n bẹ̀ wọ́n wò ní bọ́ bá ṣe é ṣe kí wọ́n bẹ̀ wọ́n ní tí a bá fẹ́ gbà ẹ bá ní fún wọn ẹ bá ní fún wọn lórúkọ kábíyèsí tuntun ni o alórúkọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ ṣeun àmì o àmì o. yes sáà lè bẹ̀rẹ̀ báyìí báyìí. bọ́ bá wù ọ́ bọ́ bá wù ọ́ ọ̀dà ó wù mí. àyà yóò wù mí o ó wù o. ó wù mí o. ó wù mí o. Hmm. ọ̀ya ẹ̀yin èèyàn wa ẹ bá wa lọ sí kàn ní ayélujára ẹ̀ka abánidọ́rẹ̀ẹ́ Facebook Live Fresh FM ńbẹ̀ Fresh FM Ìbàdàn lójú òpó tó já síbẹ̀ Fresh FM Ìbàdàn lórí Facebook ẹ tẹ̀ sí ẹ bá wa ńbẹ̀ tá a lè ti ń bọ̀ síbẹ̀ bẹ́ẹ̀ ṣe wá ń láìkí péèjì wa tẹ̀ ń fọ́lò péèjì wa yẹn ẹ bẹ̀rẹ̀ sí ṣíà àjà àbálẹ̀ as usual òkè rere ni òkè yìí ó ń gbé wàá rè ibi rere ni o yes ẹ jẹ́ á níbi ètò òṣèlú ẹ máa gbọ́ o ó ṣeé ṣe kí mínísítà ètò ìdájọ́ nílẹ̀ yìí Malami àti mínísítà ìgbòkègbodò ọkọ̀ Amechi ó ṣeé ṣe kí wọ́n má láǹfààní àti kópa nínú ìfigagbága ètò ìdìbò abẹ́nú primaries torí pé ilé ìgbìmọ̀ asòfin àgbà senate wọ́n ti kọ ẹ̀bẹ̀ kan tí ààrẹ Buhari bẹ̀ lórí àtúnṣe sí abala ìwé òfin ilé wa kan ẹ mọ̀ ní bó ló jẹ́ ìròyìn ọ̀rẹ́ o lẹ́kùn kẹ̀kẹ́ ẹni tí í ṣe agbẹjọ́rò àgbà nílẹ̀ yìí attorney general Nàìjíríà Abubakar Malami àti mínísítà ètò ìgbòkègbodò ọkọ̀ Rotimi Amechi àti mínísítà fún ètò iṣẹ́ àti bí ọwọ́ iṣẹ́ ṣe ń yá sí nílẹ̀ yìí Chris Ngige àtàwọn míì tí wọ́n yàn sípò láti máa bájọba ṣèjọba ló ṣeé ṣe kí wọ́n mọ̀ láǹfààní àti gbé àpótí ìbò mọ́ o ìdí abájọ ni pé ẹ ti máa gbọ́ wàá ti máa gbọ́ wípé àwọn tá a kà á lẹ̀ yìí ló dàbẹ̀ pé wọ́n ń dà fún tòló láti dupò kan àbí ipò míì láti gbé àpótí ìbò fún ipò kan àbí ìmíì àmọ́ pẹ̀lú n tó sún ṣẹ̀ṣẹ̀ jáde níròyìn láti ọ̀dọ̀ senate yìí ó ṣeé ṣe kí ọmọ rí bẹ́ẹ̀ fún wọn mọ́ o kí ló dé àfi tí wọ́n bá kọ̀wé fipò sílẹ̀ ipò tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́ kó tó di pé wọ́n láǹfààní àti kópa nínú ètò òdìbò èyí rí bẹ́ẹ̀ pẹ̀lú bí senate ṣe kọ̀ ilé ìgbìmọ̀ asòfin àgbà ní rárá o àwọn ò ní í gbà láti tún tọwọ́ bọ abala òfin kan eléyìí tí wọ́n ó tún nílò àti ṣàtúnṣe sí káàyè kó lè bá a gba àwọn tá a dá kọ̀hún láti dupò òṣèlú láì ṣe pé wọ́n kọ ìwé fi ipò sílẹ̀ àná ó hẹ́ ọjọ́rùú Wednesday àná pẹ́pẹ́yẹ pọ̀n mọ́ ní ilé ìgbìmọ̀ asòfin àgbà Nàìjíríà Senate nígbàtí àwọn asòfin bẹ̀rẹ̀ ìjíròrò lórí ọ̀rọ̀ kan tọ́kan iṣẹ́ kan tí ààrẹ Buhari rán sí wọn ní inú ilé pé kí wọ́n jọ o àbá òfin tí àwọn jọ ń ṣàtúnṣe sí kan tí àwọn ti dá padà sí ọ̀dọ̀ Senate kí àwọn Senate ọjọ́ kí wọ́n tún bá wọn rọra ṣe àtúnṣe sí abala kan bẹ̀ kí ó lè bá a fi àyè gba àwọn tí wọ́n bá yàn sípò láti lè kópa nínú ètò ìdìbò láì ṣe pé wọ́n kọ ìwé fi ipò sílẹ̀ wọ́n ní kíni làwọn aṣòfin ni wọ́n bá kọ̀ pé rárá o kò jọ ààrẹ Muhammadu Buhari ààrẹ orílẹ̀-èdè wa nígbà tí ń buwọ́ lu àbá tó ní ṣe pẹ̀lú ìlànà ètò òdìbò ilẹ̀ yìí ní oṣù tó lọ lọ́hùn oṣù kejì ló ké sí àwọn aṣòfin ní igun méjèèjì ní National Assembly pé kí wọ́n jọ kí wọ́n lọ bá wọn yọjú wo abala òfin ìkẹyìnlé ní ọgọ́rin section eighty four nínú àwọn òfin tí wọ́n buwọ́ lù eléyìí tí ó fi òfin de àwọn tí wọ́n yàn sípò ipò òṣèlú àwọn political appointees pé wọn ò láǹfààní láti dìbò ní ìpàdé àjọ ńlá àwọn convention ẹgbẹ́ òṣèlú wọn wọn ò sì láǹfààní àti kópa nínú ètò ìdìbò abẹ́nú primaries ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni bí wọn ò bá ti kọ ìwé fi ipò sílẹ̀ ipò tí wọ́n wà kò sáàyè irú eléyìí o wọ́n ní kí ni oníṣẹ́ jẹ́ fún àwọn aṣòfin àgbà ni wọ́n pe kọjọ́ ta kọ́kọ́ lọ́lọ́ ń gbọ́ kí wọ́n filẹ̀ bẹ́ẹ̀ kọ́ wà bẹ́ẹ̀ ààyè rẹ̀ ọ̀yọ́ ha lára àwọn tó sì ṣeé ṣe kí ọ̀rọ̀ yìí ọba ká tún dá kọ wọn lẹ́ẹ̀kan sí i mínísítà ètò ìdájọ́ àti agbẹjọ́rò àgbà nàìjíríà abubakar malami tí wọ́n ń gbúrò pò náà fẹ́ gbapò tí ìbò fún nǹkan kan mínísítà ètò ìgbòkègbodò ọkọ̀ nílẹ̀ yìí rotimi amechi tí wọ́n ń gbúrò pé òun náà fẹ́ dupò kan mínísítà ètò iṣẹ́ àti bọ́wọ́ iṣẹ́ ṣe ń yá chris ngige tí wọ́n ń gbúrò tó ń ta àwọn míì tí wọ́n jẹ́ mínísítà ti tí wọ́n yàn sípò pé àwọn náà fẹ́ gbapò tí ìbò fún nǹkan kan àti fún nǹkan kan wọ́n ní gbogbo wọn ló sọ pé nee kọjọ́ lábẹ́ alága alẹ́ Ahmed Lawan tó jẹ́ senate president ni wọ́n ti kọ̀ láti buwọ́lu kìnìún lẹ́ẹ̀kan sí ìròyìn ń jù bẹ́ẹ̀ mọ díẹ̀ bẹ́ẹ̀ kẹ́ iná ò lè ba àdébá ti yín bẹ́ẹ̀ kẹ́ ẹ jẹ́ ń bẹ ojú ìwé kejì punch fún tòórọ́ òní. níwọ̀n bàgbà tó jẹ́ pé agbo òṣèlú lọ bá wọlé ẹ jẹ́ káà náà mórílé òpó òbí kan náà. yes. agbo òṣèlú náà rèé o ní ìpínlẹ̀ ọ̀ṣun sẹ́yìn ọ̀gbàgbé wípé wọ́n ti dìbò abẹ́nú láti mọ ọmọ òye ẹni tí ó gbé àṣẹ ẹgbẹ́ alábùradà lọ́wọ́ díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun àmọ́ ṣá o gbọ̀ngbọ̀ngbọ̀n ti bẹ́yìn yọ lórí ìbò abẹ́nú èyí tí wọ́n dì ní ìpínlẹ̀ Ọ̀ṣun èyí náà ló tó fi jẹ́ pé àwọn ìgbìmọ̀ amúṣẹ́yánu ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP láti òkè lọ́hùn-ún the National Working Committee ni wọ́n ti dìde wọ́n sì gbé ikọ̀ ẹlẹ́ni mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kan kalẹ̀ tó jẹ́ ìgbìmọ̀ tó lágbára gbà láti tẹ́tí sí gbóngbòngbòn kọ̀tẹ́nlọ́rùn ètò súyọ látàrí ìbò abẹ́nú náà tí wọ́n fi yan ẹni tí ó díje gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ PDP kalẹ̀ àwọn ìgbìmọ̀ yìí ni àgbọ̀pẹ́ alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP Ìyọ́chà Ayọ̀ ìní òun ni yóò léwájú nínú àwọn ìgbìmọ̀ ọ̀hún láti gbọ́ gbogbo gbogbogbò ètí oṣù yọ ní ibẹ̀ wọ́n ní. wani àtẹ̀jáde kan látọ̀dọ̀ ẹni tó jẹ́ akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ òṣèlú PDP Débọ̀ Ológun Àgbà ni ló ṣe àlàyé pé àwọn ìgbìmọ̀ yìí ni wọ́n bẹ̀rẹ̀ jókòó lónìí gan-an ni ní ilé ẹgbẹ́ PDP tó wà ní Wuse Zone five ní Àbújá aago mẹ́sàn-án àárọ̀ wọn ó ti jókòó báyìí nínú àtẹ̀jáde ọ̀hún láti gbọ́ pé àwọn tí ń bẹ́nu gbìmọ̀ ọ̀hún tí wọ́n pẹ̀tù sí aáwọ̀ tí ń bẹ́nu ẹgbẹ́ PDP láti rí ambassador Umaru Ilia Damagum ambassador Taofik Arapaja Umaru Bature Setonji Kosheodo Daniel Ambrose Ahmed Yagari Kamaldeen Adeyemi Ajibade Debo Ológun Àgbà àti Sir Daniel Obi Okechukwu láwọn tá a gbọ́ pókùn bẹ́ẹ̀ ni Samuel Ayawo àti ọ̀jọ̀gbọ́n Stella Efa Atoe Mohammed Dadandede Suleiman Ọlásọjí Adágúnodò dókítà ali obasi odefa dan obi emmanuel kova bova theophilus dakas àti àwọn yòókù pátápátá wọ́n ti wá sọ fún gbogbo àwọn èèyàn tó bá ní ẹ̀hónú inú ẹgbẹ́ ọ̀hún láti mọ́de mọ́ra o nítorí pé àìlè sọ̀rọ̀ níbẹ̀rẹ̀ nǹkan míì pé ẹgbẹ́ wa síwájú àwọn àwọn ó sì yanjú ẹ̀ nílànà pé àgbà ò ní wà lọ́jà kórìí ọmọ tuntun wọ. tọ́ọ̀ lórí ìròyìn tí mo kà sétí gbọ̀yìn lẹ́ẹ̀kan tó ní í ṣe pẹ̀lú bí àwọn senate ṣe kọ̀ láti tún tọwọ́ bọ àbádòfin tí ààrẹ Buhari ní kí wọ́n tún ṣàtúnṣe sí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní kókìkí kan sára sí ilé ìgbìmọ̀ asòfin àgbà Nàìjíríà nínú ọ̀rọ̀ gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ tuntun jẹ́ onímọ̀ jinlẹ̀ nípa òfin nílẹ̀ yìí Adégbòrúwà ó ní báyìí lọmọ kọ́ ṣe senate ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi òmìnira rẹ̀ hàn fáyé báwọn kì í ṣe gbẹ̀wò dání adégbòrúwà lọ sọ bẹ́ẹ̀ awa kálú ọ̀rọ̀ kò sí lẹ́nu kálú ó ní ẹ wò wa eŋti senate ṣeun ìjìjàgbara àti ìjáwé olúborí ìjọba àwa ara wa victory for democracy english nínú ọ̀rọ̀ tiwọn àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú tó ń ṣàṣepọ̀ kí nǹkan mọ́ bàjẹ́ nílẹ̀ yìí CNPP wọ́n ní bí senate ṣe kọ̀ yìí irú tí ọmọ nàìjíríà ń fẹ́ nu ntọ́mọ nàìjíríà ń fẹ́ lẹ́sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe yìí CNPP nígbàtí ti eh, ayim pius ayim tí òun ọmọ sọ̀rọ̀ ó ní àsìkò gbogbo ká tún ṣẹ̀ṣẹ̀ mọ́ tọwọ́ bọ abala òfin kan tí wọ́n ti buwọ́lù ayé rẹ̀ ò tiẹ̀ yọ lásìkò yìí no time ntí pius im pius ti ọ̀sán tiẹ̀ gbogbo ntẹ́mi ń kà yìí gàdàgbà gàdàgbà ní ọkọ̀ sí ìta gbangba the guardian ìwé ìròyìn tó jáde lájà àbálẹ̀ lóòrọ̀ yìí ẹ wá jẹ́ ń lọ síbi ìròyìn míì eléyìí tó tún kọ ti agbo òṣèlú bákan náà gómìnà Nasir el ti ìpínlẹ̀ Kaduna àná òun náà lọ ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ tónítóní nípa rúgúdù eléyìí tí ń ṣẹlẹ̀ nú ẹgbẹ́ APC àti ìpàdé àjọ ńlá convention wọn eléyìí tí wọ́n ń dúró de àti ìgbìmọ̀ Fúnṣọ́ Tìbú ní mójútó àmọ́ tí wọ́n pé kókó ńbẹ̀ gómìnà ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai àná ló ṣàfọ̀mọ́ ẹ̀ tónítóní fún àwọn oníròyìn ó ní àwọn gómìnà ẹgbẹ́ APC ti ìlú dìbò yàn lábẹ́ àbúradì ẹgbẹ́ òun ni wọ́n rí ète burúkú kan eléyìí ti ń bẹ láàrin àwọn agbẹjọ́rò ẹni tí wọ́n fi ṣe alága ìgbìmọ̀ afúnṣọ́ buni tí wọ́n ní kó mọ̀ mójútó tó ń ta àwọn lọ́ọ̀yà kan ní wọ́n sò pàǹpá pọ̀ pẹ̀lú àwọn alábòsí nínú ẹgbẹ́ láti má jẹ́ kí ìpàdé àjọ ńlá ẹgbẹ́ APC tí ń bọ̀ lọ́nà kó wáyé wọ́n fẹ́ jí wọn kó lẹ́sẹ̀ kí ohun gbogbo kó lè bá a doríkodò nínú ìpàdé àjọ ńlá ọ̀hún ni El-Rufai ó ṣàfọ̀mọ́ oríṣiríṣi àwọn àṣírí tó bò ó ní ha ète burúkú mọ̀ ni ọ̀pẹ́lọpẹ́ ọlọ́run àtinú kan tó pé ìmọ̀ tú ìmọ̀ jọ ìmọ̀ eṣinṣin bú ní àtàwọn tó kù rẹ̀ ni ọlọ́run òjẹ́ ọjọ́ níwájú òṣùṣù ọwọ̀ ó ní kẹ́sì máa wò ó ààrẹ Muhammadu Buhari ló fi inú wénú tí wọ́n rò pé akin ọmọ ọmọ akin tí àlàmú rẹ̀ ṣènìyàn ní bú níni tí wọ́n sì gbé gbogbo àkóso lé e lọ́wọ́ gẹ́gẹ́ bí alága Fúnṣọ́ tí ó tún yanjú dúkù tí ò ní jẹ́ ó tẹ̀síwájú àmọ́ lábọ̀ ọjà wọ́n ní bí ìbá sọpẹ́lọpẹ́ inú rẹ̀ àti àníyàn dáadáa ààrẹ Muhammadu Buhari àtàwọn aṣíwájú ẹgbẹ́ APC buni ní ìbá ti APC forí sọta hey Kaduna òun náà ni gómìnà bẹ́ẹ̀ ti darapọ̀ mọ́ tẹlifíṣàn aládàáni Channels níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ lórí ètò òṣèlú òní ètò kanu politics today nígbàtí Nasir Rufai gómìnà Kaduna ó máa dáhùn ọ̀kan ọ̀jọ̀kan ìbéèrè látọ̀dọ̀ atọ́kùn ó ní ẹ̀ hey, ọlọ́run lọ́mọ̀ yọ wá ọlọ́run ló ní kí inú re kọ́ wà fún ààrẹ Buhari tó sì jẹ́ pé àwọn tí àwọn yí ààrẹ Buhari ká náà àníyàn dáadáa bẹ́gbẹ́ òṣè ní jimi ni àwọn ń bá ká ó ní àṣírí pápápá kan tó tú sí àwọn lọ́wọ́ ni pé kíbú ni ó tó lọ fara ń tọ́jú nílẹ̀ òkèrè àṣé ìwé ìdájọ́ kan ó ti wà tí wọ́n dì pamọ́ tí wọ́n lọ rèé gba ìdájọ́ wàràǹṣeṣan ní ilé ẹjọ́ e pé bí àjọ ìpàdé àjọ ńlá bá kàn ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí wọ́n kàn ju ìdájọ́ ọ̀hún síta pé kò ṣeé ṣe El-Rufai ní àtẹ̀ṣẹ̀ mọ́ ní November oṣù kọkànlá ọdún tó lọ ni wọ́n ti gba ìdájọ́ ọ̀hún pamọ́ lábẹ́ ẹ̀bú ni àbẹ́ẹ̀rẹ̀ èèyàn èèyàn níbẹ̀ lábẹ́ ẹ̀kú tára ayé ń pè lára ọ̀run kìnkìnkìn ó ní baba ńlá nǹkan ìjà olóró burúkú nuclear weapon ní kinní tàwọn ìbàjẹ́ fún convention APC tí ń bọ̀ lọ́ọ̀kan àmọ́ àdúpẹ́ wípé ọlọ́run kò jẹ́ káwọn ó jìn sí kòtò àṣìṣe ìrìn àjò yẹn pọ̀ nínú ìròyìn tí wọ́n kọ yìí mọ́yà ká díẹ̀ torí yín ni mo padà wálé. ok káàbọ̀ thank you. ẹ jẹ́ ká mú ìròyìn láti ìpínlẹ̀ Ebonyi ni o níbi tí ẹgbẹ́ àwọn agbẹjọ́rò tí wọ́n ti dáná ọ̀rọ̀ yá gómìnà ìpínlẹ̀ Ebonyi Dave Umahi tí wọ́n ní kó dìde lórí àká gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ ọ̀hún gómìnà ìpínlẹ̀ Ebonyi gómìnà David Umahi òun náà ni wọ́n dáná ọ̀rọ̀ yá lánàá òde ni o láti ọ̀dọ̀ àwọn tọ́jú ẹgbẹ́ agbẹjọ́rò lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí kọ̀bákùngbé ọ̀rọ̀ èyí tí ń sọ ránṣẹ́ sí adájọ́ tó gbé ìdájọ́ kalẹ̀ pé kóńdékò nípò gómìnà èyí onídàájọ́ Inyang Ekwo ti ilé ẹjọ́ gíga tó wà nílùú Àbújá wọ́n ní adájọ́ yìí ìṣẹ́gun Tuesday ìjẹta iná ni ó pàṣẹ fún gómìnà David Umahi àti igbákejì rẹ̀ Eric Igwe kí wọ́n ń deun lórí àga a nítorí pé wọ́n bínú kò ná ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tí wọ́n lò láti dìbò fún ipò gómìnà tí wọ́n sì wọlé wọ́n wá sí kọ́sọ́ bọ́ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC òǹdàjọ èkó ló pàṣẹ pé àtàwọn àti àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin mẹ́rìndínlógún tí wọ́n jọ ya kúò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú APC pé kí àwọn náà wọ́n kúò lórí àga ọ̀hún nígbà tí Umahi tí ọmọ sọ̀rọ̀ ti bínú ti bínú ni wọ́n ló sọ pé à á mọ̀ yín ìdájọ́ tó jẹ́ pé wọ́n wá rà á lọ́wọ́ yín ni hmm. àti pé wọ́n ràn ọ́n sẹ́ni àìmọ́sẹ́kọ̀ nísì jẹ́ kí orógùn kó torí bọ́nú omi gbóná hmm. wọ́n níbi ṣe ń tukùrù bóde nù wọ́n ní nítorí ọ̀rọ̀ yìí tó ń jáde látẹnu David Umahi ńlọ́fà ti ẹgbẹ́ Nigeria Bar Association tí àwọn náà wọ́n fi wá dìde sí i pé à à à ẹ mọ̀ wá arákùnrin yìí arákùnrin yìí ọmọ nǹkan tí ń sọ jáde lẹ́nu wọ́n ní nítorí wípé ó tiẹ̀ ti wá túra dànù débi pé kò mọ̀ pé òfin lòun bá sọ̀rọ̀ sóun gangan wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di òfin ni o ìgbà ó ní David Umahi tóun wá di adájọ́ gangan ní ìpínlẹ̀ rẹ̀ ṣe bí gómìnà ló wà wọ́n wá ń ṣàlàyé pé nítorí ọ̀rọ̀ tó jáde lẹ́nu rẹ̀ lẹ́yọ̀ sọ́kà kó tètè mọ sọ pé òun túbà òbí bẹ́ẹ̀ kọ́ àwọn ọba wọ̀ ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ àwọn agbẹjọ́rò Olúmídé Àpáta ni ló sọ wípé ọ̀rọ̀ tí ń bòde lẹ́nu David Umahi yìí ọ̀rọ̀ adójútì nígbà ni kódà pa ọ̀rọ̀ tó lè mú ìkọlù kọgbà dé ìjọba bá ìjọba àwa ara wa ni tí kò sì lè jẹ́ ìtẹ́wọ́gbà lábẹ́ ibi tí wùkẹ́ ọmọ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò ló sọ pé ọjọ́ àwọn lójú o Umahi gangan náà lẹ́ni tí ń sọ pé òun ò ìdájọ́ tí wọ́n gbé kàún látàrí yìí ẹ̀gbọ́n náà ta lọ ìgbà ó ló lọ sí iléèwé tí wọ́n ti ń kọ́ nípa òfin gangan ta lọ́kọ̀ nípa abẹ̀ abọ́n gangan ti wá di honourable justice ni kákúmọ̀pọ̀ náà ni àdájọ́ tó wá sọ wípé ìṣe ni wọ́n dọ̀bẹ dé ìdájọ́ òdodo lọ́rùn ṣètò wípé wọ́n ní kó dìde lórí à gàgà tó sì mọ àwọn nǹkan tó yẹ kó ń ṣe ẹ wo irú èèyàn báyìí bẹ́ẹ̀ rí ẹ wo re látàrí èèyàn àwọn fẹ́ kó tètè wá sọ pé òun tọrọ àforíjì bí bẹ́ẹ̀ kọ́ àwọn jẹ̀wọ́n tó fi ń jẹ́ fún David Umahi. Hmm. a lọ sí ojú ọjà bá a bá padà dé ara àwọn ìròyìn tí ẹ mọ̀ gbọ́ òun náà ní ti eléyìí tí gómìnà Benue Samuel Otom tí ó ti ń sọ fáwọn ará àti olùgbé ìpínlẹ̀ Benue pé ààbò ara ẹni làbòlú àwọn darandaran tí ń daran káwọn mọ́bẹ̀rún tí wọ́n sì ń pa àyàn káwọn náà ó gbé nǹkan jà kí wọ́n bẹ̀rẹ̀ sí ní kojú wọn do me I do you ìròyìn yẹn pé hehe ojú ìwé keje punch láti mú wá ní ẹ̀kúnrẹ́rẹ́ bá a bá padà dé náà ara àwọn ìròyìn tí ẹ tún gbọ́ òun náà ni èyí tí olúwo ti ilẹ̀ ìwó tí wọ́n ti lọ rèé fẹ́ aya ọmọọba bẹ́ẹ̀ Kano òun náà ni wọ́n fẹ́ láti ààfin bẹ̀rù ìròyìn ń bọ̀ lórí ẹ̀. ìròyìn sì tó ń bọ̀ lórí oúnjẹ tí wọ́n sọ pé yọ wọ́n gógó lórílẹ̀ Nàìjíríà ẹgbẹ́ AFAN All Farmers Association of Nigeria ló sọ bẹ́ẹ̀ èmi kọ́ o. ajá ajá balẹ̀ ìpàdé àdúrà àwọn obìnrin alágbára tọdún yìí tún ti kó o nítorí pé àwọn ìyá jẹ́ olùpilẹ̀ṣẹ̀ pẹ̀lú Ọlọ́run ní àyànmọ́ àwọn ọmọ wọn ìpàdé àdúrà àwọn obìnrin alágbára ń pèsè àyè pípé fún àwọn ìyá láti dúró ní ìgbàgbọ́ kojú gbogbo ìpèníjà àti láti gbé àwọn ọmọ wọn sí iwájú Ọlọ́run àkórí ìpàdé àdúrà ti ọdún yìí ni ṣíṣe àgbédìde ìran tí yóò mú àyípadà rere bá àwùjọ àgbáyé raising a world changing generation àwọn tí yóò jíṣẹ́ ìránṣẹ́ ni Apostle Sunday Popoola reverend mrs ọmọwùmí pópóọlá pastor etim bassi àti pastor mrs bùnmi onílùdé ọjọ́ ìpàdé ni ọjọ́ sátidé ọjọ́ kọkàndínlógún oṣù kẹta ọdún tá a wà yìí ní dédé aago mẹ́sàn-án òwúrọ̀ ibi ìpàdé ni ìjọ wocom one faith drive wocom road onírèké GRA ìbàdàn ìpàdé àdúrà àwọn obìnrin alágbára tọdún yìí ó pọn dandan fún gbogbo obìnrin láti wá gbàdúrà fún àyànmọ́ àwọn ọmọ wọn. Ìbàdàn. Ẹ̀dúgbà ó kúnlẹ̀ bàbá wa. Orí tí ó dàdé inú agorodẹ ní ti yọ wá. Ọrùn tí ó lè jìgbà lẹ̀kẹ̀. Nínú agorodẹ náà ní ti yọ wá. Ìbàdí tí ó lo mọ́sáàjì aṣọ ọba ti kọ̀nà yanranyanran. Inú agorodẹ ní ti yọ wá o. Ìdí ẹ̀ nìyí tí Kọ́lápọ̀ Kọ́ládàísí ṣe ń kí gbogbo ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn pátápátá kú oríire ayẹyẹ ìfinijoyè Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tuntun. His Royal Majesty Ọba Sẹ́nẹ́tọ̀ Dr. Moshood Ọlálẹ́kan Ìṣọ̀lá Balógun Àlíwò Àlíokùnmádé ẹlẹ́ẹ̀kejì tó fa ìkúdolúbàdàn ilẹ̀ Ìbàdàn. Elédùmarè adúpẹ́ atọ́pẹ́dá àṣẹ́bà àbákúláyé àjẹrántọ́ kọjá irin mọ̀ṣúdì ọlálẹ́kan balógun olúbàdàn tuntun ńlẹ̀ ìbàdàn ẹ kú oríire bẹ̀tí wa gorí ìtẹ́ bàbá yín yìí kẹ́ ẹ pẹ́ láyé kẹ́ ẹ pọ̀ láàrọ̀ kírù kẹ̀rẹ́ ó jẹjẹjẹ kó do kínní kẹ́sì ọba ó joko pẹ́rẹpẹtẹ kábíyèsí olúbàdàn lẹ̀ ìbàdàn ọba sẹ́nẹ́tọ̀ dókítọ̀ mọ̀ṣúdì ọlálẹ́kan ìṣọ̀lá balógun àlí ìwò àlí okùnmádé ẹlẹ́ẹ̀kejì ẹ kú oríire kọ́lápọ̀ kọ́ládàísí lọ́rọ́ṣẹ̀ kíni sólúbàdàn tuntun gbogbo ọmọ ìbàdàn ẹ jẹ́ kájọ dá sí i. That's why I lose my mind. You love me, my daughter, seven. ìfọyín ọ́rákẹ́ àdàbí ẹni tó ń gbé inú ilé pẹ̀lú dókítà olùtọ́jú eyín ó ń ro eyín lágbára ó ń wọ̀yá ìjà pẹ̀lú kòkòrò jẹyín jẹyín ó mẹyín ẹni funfun pẹ̀ẹ́ pẹ̀lú èémí àlàáfíà ó ń pèsè èròjà mẹyìnró ó ń jẹ́ kí èrìgì lálàáfíà iṣẹ́ wákàtí méjìlá fún ìdáàbòbò eyín kó má bàa dípẹ̀ta ìfọyín ọ́rákẹ́ à. That's why I use my oracle block. In all in my daughter self. Ire gbogbo tó dòkun nínú ayé mi bàbá rà rẹ̀ jí wọn. Ọlọ́run oníṣẹ́ ìyanu, ẹ wá ṣèyanu fẹ́mi náà tọ́lọ́run yóò ṣe máa pariwo rèé nínú ìpàdé àdúrà alágbàyípọ̀ marathon prayer fún tóṣù máàṣì yìí friday tọ̀sẹ̀ yìí sátidé àtọ́jọ́ sunday gbogbo èèyàn máa da girigiri bọ̀ sórí òkè fọwọ́kànmẹ́ tó wà ní lágbàjá area àpọ̀mù ìjírẹ̀ nípínlẹ̀ ọ̀ṣun ọlọ́run ọlábọ̀dé ọdún ayọ̀ bàbá fọwọ́kànmẹ́ bàbá tó rà ánúgbà ti wà ní kíkẹ́ bí ìbọn pẹ̀lú ògiri agbára olúwa ìwọ ni kó máa bọ̀ kó wá gbàdúrà tá a bá ti bẹ̀rẹ̀ látọjọ́ friday ọdọjọ́ sunday ká sórí ọ̀fẹ́ gbogbo èèyàn ará ì kíkìrè ọ̀ṣun gbogbo ẹ̀yẹ ti ìbàdàn ilé ṣàtọ́fi dákúrẹ́ ọjọ́ ìdílé kan wá gbàdúrà ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run ni yóò pẹ̀lú wọlé ọlámọdé ọdún ayọ̀ gbàdúrà bàbá àti màmá lọ fún yóò gba gbogbo ẹ̀yẹ lálejò gbogbo omi kíbi tẹ́ ẹ bá ti ń bọ̀ tẹ́ ẹ bá ti dé àpòmù ìkírè nípínlẹ̀ ọ̀ṣun ẹ bẹ̀rẹ̀ lágbàdà junction ẹ ti dórí òkè fọwọ́kàn mí nìyẹn zero eight zero three nine two one eight eight fifty ní kẹ́ ẹ máa pè sí wàhálì jésù oníṣẹ́ ìyanu ìwọ kan máa dìyanu fún gbogbo ènìyàn lórúkọ jésù èwo ló ń wúlọ wúbọ̀ sí ijó tí ẹ mọ̀. pípẹ́jọ ìjọba kan bẹ tí jàfẹ́tọ̀ aráàlú. public complaint commission ni mò ń sọ. ó ṣe gbogbo kùdìẹ̀kudìẹ àìṣedédé fífi gbàkẹ́bọ̀ kan nínú. ìjọwọ́ fẹ̀yìntì rẹ ló rí gbà. tàbí wọ́n lé ọ lẹ́nu iṣẹ́ lọ́nà ìtọ́. non payment of insurance claim. ìjọ nífisùn lórí àjọ ìjọba kankan bí nhis nhf fcbn electricity regulation abẹ́yíkéyìí nínú àwọn federal state local government agency ọ̀bá stata ló bá nífi sùn wọn máa bọ̀. kódà bó ṣe any private organisation public complaint commission ṣe tán láti gbèjà rẹ̀ jà. ọmọ gbàgbé pọ́wọ́ tí bá ń dún ní á kì í fi bọ́ sọ́hún. máa bọ̀ tààrà. ní public complaint commission office. tó wà nítòsí ilé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́. agodi gate ìbàdàn. kò sì ní ná lówó kankan. fẹ́kúrẹ́rì àlàyé. ẹ máa pè sórí zero eight zero three seven one nine four two five seven tàbí zero eight one five nine five three nine six nine nine. wọ́n jẹ́ wọ́n jẹ́ máa yé bèrè fẹ́ tẹ̀ fẹ́ tẹ̀ fẹ́ tẹ̀ àjọ ìbàdàn urban flood management project lórúkọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ń kéde fún gbogbo àwọn olùgbé awakọ̀ àti èrò ọkọ̀ lágbègbè apẹtẹ sí àwọ̀tán níjọba ìbílẹ̀ ìdó pé ó dá lílọ bíbọ̀ ọkọ̀ dúró lórí afárá apẹtẹ samog ní sátidé ọjọ́ kejìlá oṣù kẹta ọdún yìí fún àtúkọ̀ afárá náà èyí wà lára àwọn àkànṣe iṣẹ́ fún dídènà ìjàmbá ẹ̀kún omi nílùú ìbàdàn èrèdí rẹ̀ sì ni kíkọ́ afárá ńlá tuntun sórí odò náà láti rọ́pò èyí tó wà níbẹ̀ tí omi ń forí rẹ̀ látàrí èyí a ó ti samog pa ní sátidé ọjọ́ kejìlá oṣù kẹta ọdún yìí iṣẹ́ náà máa gbà wá tó oṣù méjì gbáko bí iṣẹ́ náà bá ti ń lọ ọkọ̀ pápá dúró tolú tí wọ́n sì máa jáde ní ìyànà kọ́lónì lọ síbi tí wọ́n ń lọ. àwọn tó ń bọ̀ láti sango ìjókòdó ìbàdàn polytechnic máa gba ìyànà ọjà wọlé sí ojú ọ̀nà pápá dúró tolú láti jáde ní ìyànà clinic lọ síbi tí wọ́n bá ń lọ. òpópónà tẹ̀sán àwọn ọlọ́pàá náà wà fún lílò láti wọlé àti jáde. bákan náà ni a ti pèsè ọjọ́ ìdàpọ̀ ẹ̀mí mímọ́ tó ń ti àdúrà olódodo tí ń ṣiṣẹ́ agbára ní Saturday March twelve yóò jẹ́ nínú ìpàdé àdúrà ọlọ́gbọ̀nrẹ̀gànà sí ẹ̀ka Bible study unit CCC Goshenland Cathedral àkọ́bẹ̀ Ìbàdàn gbé kalẹ̀ gbogbo ènìyàn pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ ẹ túyàyà wá gbàdúrà àgbàyọrí tí ń ṣe bí mọ̀nà wá pẹ̀lú àkòrí ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ oh, yes Holy Spirit will be moving mightily in the six hours prayer stretch in the fellowship of the Holy Spirit coming up on Saturday twelfth March twenty twenty two by nine a.m. to three p.m. Jesus Christ Christ will be answering to building and rebuilding prayer altars, intimacy with the Holy Spirit, Holy Spirit baptism, and so much more. Ọ̀pẹ́ ní ìfàmì òróyàn. Lolúwa yóò lò ní Sátọ̀dé ọjọ́ kejìlá oṣù kẹta twenty twenty two láago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́ta ọ̀sán. Venue Celestial Church of Christ, Goshenland Cathedral, along General Gas, Kọ́lápọ̀ Ìṣẹ̀lá GRA, Àkóbọ̀ Ìbàdàn. A máa ṣàfihàn ètò àdúrà yìí lórí Goshenland TV lórí YouTube for inquiries zero seven zero three seven three nine two nine six three. Ẹ jẹ́ ká jọ gbàdúrà papọ̀ fún ìdàpọ̀ ẹ̀mí mímọ́. Ọlọ́run ó jẹ́ àrẹ́ṣ ẹṣin ò mọ̀ gbọ́dọ̀ jókòó nílé mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo bàbá. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́ wo òkú kòkò. torí irú wọn gan níjọba àpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pọ́npọ́n nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ yákàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọ yaka wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building la wà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara la wà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ la wà ní ṣakí ládojúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng Ọ̀yọ́ State Anti-Corruption Agency oyeka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ Ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ Ọ̀yọ́ oyeka. gbogbo Ìbàdàn lẹ́dùn bẹ́ẹ̀ o fúnlẹ̀ bàbá wa Olúyọ̀lé yẹ ká bá jó bàbá rẹ̀ ní ti ń yọ̀ ó yẹ ká bá ni. ìdí nìyí tí olóyè káyọ̀dé tòkunbọ̀ òbísẹ̀sán mọ́gàjẹ́ apẹ̀rin òbísẹ̀sán fi ń kí ọba lẹ́kàn àlíbalógun ẹni tí gbogbo ilẹ̀ ìbàdàn ní tilé toko àtàwọn ìgbìmọ̀ afọbajẹ olúbàdàn tilẹ̀ ìbàdàn tó ń ti gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ yàn gẹ́gẹ́ bí olúbàdàn tilẹ̀ ìbàdàn tuntun ọba lẹ́kàn balógun àsìkò rẹ lórí ikú ọba àbàdàn yóò sàn wásánwásán wásánmọ àtàìkú baálé ọ̀rọ̀ kò fọwọ́ páwú kò fèrègì jóbi ọlálẹ́kàn àlíbalógun ọmọ ọ̀tọ̀rọ̀ ọbẹ̀ tọrọ abẹ́ kábíyèsí o. olóyè káyọ̀dé tòkunbọ̀ òbí sẹ̀sán mọ́gàjì apẹ̀rin òbí sẹ̀sán ló ń kí olúbàdàn tilẹ̀ ìbàdàn tuntun kú oríire. olùyọ̀lé ọ̀fẹ́ ní ọgbẹ́ òkúnlẹ̀ bàbá wa. bàbá mi ọlọ́run mi ẹ ràn mí lọ́wọ́ kí n lè rógbòlò dalẹ̀ o. ní twenty twenty two power and air. àkòrí tí ọlọ́run fún pọfẹ́tà Táíwò Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ o. ti CAC máa jẹ̀mú àánú. gbogbo aládùúwà. wọ́n yà ká gbójú wa kú ọ̀lára ènìyàn. ká lọ bèrè fún agbára ọlọ́run tó máa so wá pọ̀ mọ́ ìrànlọ́wọ́ àgbáyé. ìwọ náà wàá darapọ̀. mọ àwọn tó máa sọ̀rọ̀ ẹ̀rí ti kọ́ta yìí o. látọjọ́ Friday eleven ní Sunday thirteenth March. nígbà tí ọlọ́run bá lu ọ̀pọ̀ àwọn ìránṣẹ́. pẹ̀lú àwọn olórin ẹ̀mí ìlàjà akíntúndí ọlọ́run sọ bẹ́ẹ̀ yẹmi david látàbúlé kání ológun ara prọfẹtà ìwọ òjò bàbá ìsẹjú orí afẹ́fẹ́ yóò máa sọ tẹ́lẹ̀ yáni yóò máa ṣẹlẹ̀ lójú ẹsẹ̀ láti wọ́rọ̀dù ń bàdàn bó ti jẹ́ ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀sẹ̀gẹ̀rẹ̀ ní mẹ́síkà ní kẹ́ ẹ máa bọ̀ bàbá ti wọnú àdúrà láago mẹ́sàn-án lọ́jọ́ friday eleven ọjọ́ monday ní kùtùkùtù la The International School University of Ibadan with modern teaching facilities invites application from qualified candidates seeking admission to GSS1 for 2022-2023 academic session. Admission forms are obtainable online at the school admission portal www.admissions.isi.ui.edu.ng e at the rate of 7,500 naira only. Candidates must provide a functional email and must not be less than 10 years by December 31, 2022. Entrance examination takes place on Saturday, 23rd April 2022 at the following centers: Abuja, CHAP66 BT Center to BO2 Statement House by Federal High Court Central Business District Abuja Lagos Speed Writing House 16 Ajanaku Street Observation Bus Stop Awusi Estate Ọ̀pẹ̀bí Ìkẹjà Lagos Ibadan. University of Ibadan Distance Learning CBT Center Ajibode Social Road Ojo, Ibadan. time 9am for more details please contact 003-854-2670 announcer principal the international school University of Ibadan ajá balẹ̀ ajá balẹ̀. alright ajá balẹ̀ ìròyìn ẹ jẹ́ ká tẹ̀síwájú gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé rẹ̀ hmm, ẹ rí i pé ohun yẹn ọlọlẹ̀ kí ló wá fà á nígbà sọ pé oúnjẹ fẹ́ wọ́n. Ah, ọkà náà ni ọkà náà ni kíkà ni oh, nígbà wọn ti kọ́. All alright lójú ìwé ìròyìn Nigerian Tribune ni wọ́n fi ìròyìn ń sí àmọ́mọ́ kọ́kọ́ gbójú kò ń bẹ̀ ni àmọ́ àfẹnitẹ́bí ọba kan hàn lémọ̀ ni wọ́n sọ pé ọ̀rọ̀ tó ń jẹ bó wọ́n ní ẹgbẹ́ AFAN ẹgbẹ́ All Farmers Association of Nigeria wọ́n ti sọ ni wípé ó ṣeé ṣe kí owó oúnjẹ ó gbé owó lérí oúnjẹ tẹnuoúnjẹ kó gbé owó gọbọ lérí nínú ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí ìròyìn táwọn wò nínú ìwé ìròyìn Nigerian Tribune báyìí wọ́n ní ẹ̀rù ń ba àwọn èèyàn wípé àfàìmọ̀ kó má jẹ́ pé oúnjẹ tá à ń jẹ kò ní wà ní àrọ́wọ́tó báyìí tá a bá fojú o bí àwọn nǹkan tí wọ́n ń lò láti pèsè oúnjẹ tá à ń jẹ pé bí owó rẹ̀ bí o ṣe gbó lérí alága ẹgbẹ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ alàgbà John Ọ̀làtẹ́rù ló sọ̀rọ̀ náà jáde nígbà tí ikọ̀ àwọn oníròyìn tí wọ́n bá ní gbólóhùn papọ̀ nílùú Ìbàdàn Ọ̀làtẹ́rù ló ṣàlàyé pé bí àwọn àgbẹ̀ ṣe ń ṣe kòkò kẹ̀kẹ́ báyìí láti gbáradì fún ètò ọ̀gbìn ti ọdún 2022 ló wá sọ pé àwọn nǹkan tí wọ́n lò láti jẹ́ kí àwọn nǹkan kó di èyí tí ó ní èrè gọbọi lórí dáadáa ó ní owó rẹ̀ tí wọ́n púpọ̀ jù tó sì jẹ́ wípé kò wà lárọ̀ọ́tò àwọn àgbẹ̀ báyìí ó ní àwọn nǹkan táwọn ń lò láti fi pa kòkòrò inú oko bíi pakopako ó ní owó rẹ̀ bí ìlọ́po mẹ́ta táwọn ń rà tẹ́lẹ̀ ìní wọ́n gbé kàlórí ìsìn tá a bá wà ń sọ nípa àjílẹ̀ èèyàn fertilizers láti fi lọ pèsè pé bí a ṣe fẹ́ gbìn nǹkan nínú oko àti pé ẹ wá bá ní san ilẹ̀ yìí o ẹ̀kọ́ ebè àti oríṣiríṣi nǹkan tó yẹ kí wọ́n ṣe kó tó di pé wọ́n mọ̀ ti nǹkan bọlẹ̀ sísánlẹ̀ lásán ní ìsìn báyìí bíi ẹgbẹ̀rún márùn-ún sí méjìlá sí mẹ́ẹ̀ẹ́dógún òun náà ni fún bí ibi tí òjò bí sáré ilẹ̀ ẹyọ kan lọ ọ̀làtẹ́rù ló ṣàlàyé síwájú sí pé àwọn nǹkan táwọn ń lò láti fi ṣe iṣẹ́ àgbẹ̀ báyìí ó ní owó rẹ̀ máa tọ̀ ní báyìí hmm. ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlànà táwọn ń lò láti san oko láti kọ ebè láti pé ilẹ̀ ti wà ní sẹpẹ́ pé káwọn kàmọ́ ti nǹkan bọ́ ìní tó kù ó ní gbogbo ẹ̀ báyìí owó gọbọi ní tọ́badé alágẹ̀gbẹ́ afan tẹ̀ síwájú níbi tó ti ń ké sí àwọn tó wà ní ẹ̀ka ìjọba pé kí wọ́n dákun kí wọ́n jọ̀ọ́ owó pàṣípàrọ̀ sí owó ilẹ̀ òkèèrè ó lélẹ́yìn náà kò ṣeé tọ́ báyìí tó pé ó di dandan àwọn nǹkan táwọn ń lò láti fi ro láti jẹ́ kí nǹkan ọ̀gbìn ké orúgọ́gọ́ sí dáadáa àwọn ó wọlé ní foreign exchange táwọn sì ń wí yìí ó ní kò sí ní àrọ́wọ́tó fún àwọn báyìí ó ní owó orí tí wọ́n mọ̀ san lórí ọjà seven point five ó ní kan five percent bẹ́ẹ̀ nígbà tẹ́ ẹ bá ṣírò ẹ̀ ó lọ bí twelve point five percent lórí owó tẹ́ ẹ mọ̀ san lórí tẹ́ ẹ bá gbé wọlé gan inú bo la fẹ́ kó eléyìí ò sí ní ti alàgbà ọ̀làtẹ́rù tí wọ́n ń béèrè báyìí pé kò sí bí o ṣe tún ní wà lórí iye táwọn ń ta gbogbo nǹkan báyìí ṣebí bàbá ti nǹkan bọlẹ̀ tá a sọ pé ilé òbèrè nǹkan kan lọ́wọ́ yín àwọn nǹkan tá a lò tó fi di pé àwọn nǹkan tó jẹ́ ń tá a gbìn kó lè bá èrè gidi bóde ó ní owó táwọn ń lò láti pèsè rẹ̀ wàhálà burúkú ni o lórí ìbojú ọjọ́ ṣèwárí wọn lọ́kàn àwọn ti balẹ̀ pé àjọ nimet tí ó ń rí sí bójú ọjọ́ ṣe rí pé wọ́n ní ojú ọjọ́ ọ̀fẹ́ dà lọ́dún yìí ju ti èsín lọ kódà wọ́n ní nímẹ̀tì gan ti sọ pé bágbẹ̀ bá ti nǹkan bọlẹ̀ lẹ́rù àkókò tá a wà yìí kò ní í jóná mọ́nú ilẹ̀ pé iṣẹ́ àgbẹ̀ sì rèé ọmọ kẹ́ni balẹ̀ ju kéèyàn ló mọ̀ ṣe ọ̀sìn ẹran ọ̀sìn abìyẹ́ lọ torí pé gbèsè ìní ń bá dé láti bí ọdún mélòó kan sẹ́yìn báyìí. Hmm. ẹ jẹ́ kí a gbọ́ àwọn ìròyìn yìí kí ọba ìdùmarè kó dákun kí ọ ṣàánú ní orílẹ̀ tí ń jẹ́ Nàìjíríà yìí. ká ṣàánú ara wa. tọ ẹni tí í ṣe ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà Inspector General of Police Usman Baba ó mọ̀ ti kẹ́dùn dárò pẹ̀lú gbogbo ọmọ Nàìjíríà àti mọ̀lẹ́bí igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá Deputy Inspector General of Police tí wọ́n fi ṣẹ́ka ìwádìí ìwà ọ̀daràn èyí Criminal Investigation Department Joseph Egbonoke ẹni tí í ṣe Deputy Inspector General of Police yìí ni wọ́n kéde pé ó gbẹ̀mímì ní nǹkan bíi aago mẹ́sàn-án àṣálẹ́ ní ilé ìwòsàn gbogbogbò ilẹ̀ wa tí ń bẹ ní Àbújá National Hospital tí ń bẹ ní Àbújá lẹ́yìn àìsàn ráńpẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà ńgbà tí ń kéde ló ní ó mọ̀ dún ni o ọ̀kanilára jọjọ wípé akọni kan ló tún ti ṣubú yìí o ó ní igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá yìí ti ṣe bẹ̀bẹ̀ tí ò lóǹkà láti rí dájú pé ètò ààbò nàìjíríà ó mú haha bíi kan òbílálà ó ní akọni ni lẹ́nu iṣẹ́ ẹnu iṣẹ́ yìí náà ni ẹlẹ́mìí sì gbà á sí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí Múyìwá Adéjọbí òun náà ló kéde ìṣẹ̀lẹ̀ yìí lánàá ọjọ́rú Wednesday Múyìwá Adéjọbí PPRO iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ní akẹ́dùn o pẹ̀lú ọ̀gá ọlọ́pàá yìí àìsàn ráńpẹ́ òun náà ló ṣe kí wọ́n tó gbé dìgbàdìgbà rè sí ọsibítù gbogbogbò ilẹ̀ wa tí ń bẹ ní Àbújá ti DIG Egbunike tó sì mí èémí ìgbẹ̀yìn sí ọsibítù ọ̀hún ọba Èdùmàrè kó ṣàánú wa níṣẹ́ ṣe rí ìròyìn kan tó jẹ́ àgbọ́sọ gbánù tí ò dùn mọ́ èèyàn nù yìí ilẹ̀ Ìbàdàn lélẹ́yìn náà ti ṣẹlẹ̀ àwọn géńdé agbébọn kan tẹ́nikẹ́ni ọ̀mọ́ bí wọ́n ti lálẹ́ wọ̀lú hmm. ni wọ́n yabo ilégbé ọmọ ìyálóde ilẹ̀ Ìbàdàn tí àwọn náà ti rèwàlẹ̀ àṣà ńgbà kan ọmọ wọn obìnrin tí ń jẹ́ Fatima òun náà ni wọ́n pé àwọn oníṣẹ́ ẹ̀kú wọn lọ rè é kámọ́lé tí wọ́n sì yin ìbọn mọ́ tí wọ́n sọ dèrò ọ̀run hmm. ní ilẹ̀ Ìbàdàn ní àná wọ́n ní àwọn tá a wí àwọn èèyàn kan pé àwọn ò rò pé adigunjalè ni o ó dàbẹ̀ ń pé oníṣẹ́ ẹ̀kú tí wọ́n wá jẹ́ fún ẹni tí wọ́n rán wọn sí ni Fatima la gbọ́ pé òun náà nìkan sì ni ọmọbìnrin mọ̀mọ́ ìyálòde ilẹ̀ Ìbàdàn táwọn náà ti relé ogbó tó ṣẹ́kù lórílẹ̀ alààyè kó tó di wípé àwọn aráabí wọ́n ya bo inú ilé ẹ̀ tí wọ́n sì fi ìlàsà gbẹ̀mí ẹ̀ ha ó mà ṣe o ní ìròyìn yẹn ń wí ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn The Punch èyí tó jáde fún ti òórọ̀ yìí nínú àwọn ìròyìn yòókù tẹ́ gbọ́ tá a bá tún lọ sí òkè lọ́hùn náà ni ìbínú tí àwọn kan ti ń fàyọ sí ẹni tí í ṣe olórí ọmọ ẹgbẹ́ tó pọ̀ jù ní olóògbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ ọ̀yọ́ àtòun àtẹ̀yàwó ànàdójúbolẹ̀ ni ah. ẹ mọ̀ gbọ́ láìpẹ́ ọgbọ́ yorùbá ànàdójúbolẹ̀ ni wọ́n na ọ̀nà rébù lógbòmọ̀ṣọ́. àjà mhm. balẹ̀. Okay. dùndún sẹ̀kẹ̀rẹ̀ àrò gúdúgúdú lọ́nsẹ̀ lágbàlá olúbàdàn tuntun his imperial majesty ọba dr mahood ọlálẹ́kan ìṣọ̀lá balógun àlí okumadetu. tí ìṣẹ̀lẹ̀ kejìlélógójì olúbàdàn ń bàdàn. gbogbo ọmọ ìbàdàn lé lókolódò lẹ́yìn odi a kú oríire gbígbádé ọba wa tuntun tí ó wáyé lọ́jọ́ kọkànlá oṣù kẹta ọdún twenty twenty two màkàmàkà lọ́ba àbàdàn ọkùn adé àmúṣeyẹ olúbàdàn tilẹ̀ ìbàdàn lóṣù kan ọba dr mahood ọlálẹ́kan ìṣọ̀lá balógun àlí. àwọn èèyàn kàkàkàkàkàrìnkàrìn ló bọ̀ kárí ilẹ̀ nàìjíríà àti lókè òkun lókè màpó ń bàdàn. o wa rọlẹ̀ tó ti bẹ̀rẹ̀. agbósùbà kẹ̀kẹ́ fún gómìnà pínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà olúwaṣèyí mákindé fún ọgbọ́n ìmọ̀ àtòyé tó fi ń tò pínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí ẹni tó súnmọ́ gbà múmọ̀ràn àgbà lòyàn dúró lọ́balọ́ba ńlẹ̀ ìbàdàn ṣèyí mákindé kọ́lé eléró gẹ́gẹ́ ó fi làákàyè gbélé ọ̀hún tún bẹ̀ ṣe àṣẹ́ńbàbọ̀ wàgbà ní tẹlẹ̀pẹ́ ẹnjìnìà ṣèyí mákindé yìí yọ gbadé ọba àlú Ìbàdàn kárí o. olùkéde Olúbàdàn coronation planning committee má sílẹ̀ kú ọ. ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ yí sọmọ rí nínú òru yìí. ibà ah, ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. musa mi ì lé mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi báwo wà lára yín báyìí. o ṣé àbúrò wọn ti ń fò pẹ̀lú Mustapho ibà mi ti lọ. Mustapho ọkọ ibà ara ti yá gágá o Mustapho ó ṣe gan. mustapha herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́ ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìróorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ wọn wà ní ẹ̀yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà aláṣepẹ́ ìpàdé àdúrà náà ní tí ọlọ́run ti máa ń bá yí ọ̀gọ̀rọ̀ ènìyàn pàdé ní oṣù mẹ́ta mẹ́ta fún ọ̀sẹ̀ mẹ́ta ní ìjọ mẹ́ta mẹ́ta wọlé dé fún ìgbà àkọ́kọ́ ní ọdún twenty twenty two aláṣepẹ́ ìpàdé yóò bẹ̀rẹ̀ ní monday ọjọ́ keje sí wednesday ọjọ́ kẹsàn-án ní ọ̀sẹ̀ àkọ́kọ́ monday ọjọ́ kẹrìnlá sí wednesday ọjọ́ kẹrìndínlógún pẹ̀lú ìsọ̀rọ̀ alágbára ní friday ọjọ́ kejìdínlógún ní ọ̀sẹ̀ kejì monday ọjọ́ kọkànlélógún sí wednesday ọjọ́ kẹtàlélógún tó tún jẹ́ ọjọ́ àṣepẹ́ ní ọ̀sẹ̀ kẹta aago mẹ́sàn-án àárọ̀ ní ìpàdé yóò máa bẹ̀rẹ̀ lójoojúmọ́ gbogbo ọjọ́ tuesday ní ìpàdé àwọn tó wojú olúwa fún ọmọ ní aago méjì àbọ̀ evangelist mike ọmọbọ́lájí ak májẹ̀ wáyà sàn bàbá fún gospel crew àti sáàtì ní sẹ́t gospel pẹ̀lú àwọn akọrin ìjọ yóò máa ṣiṣ ránṣẹ́ láti inú orin nígbà tí olúwa yóò máa lo bàbá wòlíì aa olúwafẹ́mi pásítọ̀ s ògúnyìró pásítọ̀ j o adéyẹmọ látinú ọ̀rọ̀ àti àdúrà láti bá ayé rẹ pàdé àkórí ìpàdé aláṣẹgbé oṣù kẹta yìí ni àṣẹ ìgbésókè authority of elevation sọ ti múra tẹ́lẹ̀ yìí yálọ gba àṣẹ ìgbésókè nínú aláṣẹgbé oṣù yìí fún ìrìn àjò twenty twenty two pásítọ̀ ṣẹ́gun aláyọ̀ pásítọ̀ john adégbòtolúwa pásítọ̀ kọ́lábàdà ní olùgbàlejò nígbà tí bàbá wòlíì aa olúwafẹ́mi ọmọ bàbá aláṣẹgbé jp jẹ́ olùgbàlejò àgbà àwẹ̀ jésù máa retí rẹ̀ ó fẹ́ fún ọ ní àṣẹ ìgbésókè. gbogbo ìbàdàn ẹ̀dùn bá mulher orí tí ó dàdé inú agorodẹ ní ti yọ wá ọrùn tí ó lè jìgbà lẹ̀kẹ̀ nínú agorodẹ náà ní ti yọ wá ìbàdí tí ó lo mọ́sàájì aṣọ ọba ti kọ̀nà yanranyanran inú agorodẹ ní ti yọ wá o ìdí ẹ̀ nìyí tí kọ́lápọ̀ kọ́ládàísí ṣe ń kí gbogbo ọmọ bíbí ilẹ̀ ìbàdàn pátápátá kú oríire ayẹyẹ ìfinijoyè olúbàdàn ilẹ̀ ìbàdàn tuntun his royal majesty ọba sẹ́nẹ́tọ̀ dr mọ̀ṣúdọ̀lálẹ́kọ̀ ìṣọ̀lá balógun àlíwò àlíokùnmádé ẹlẹ́ẹ̀kejì tọ́fà ìkúdolúbàdàn ilẹ̀ ìbàdàn elédùmarè adúpẹ́ atọ́pẹ́dá àṣẹ́bà àbákúláyé àjẹrẹ́tọ́ kọjá irin mọ̀ṣúdì ọlá ọlálẹ́kan balógun olúbàdàn tuntun ńlẹ̀ ìbàdàn ẹ kú oríire bẹ̀ẹ̀ tí wàá gorí ìtẹ́ bàbá yín yìí kẹ́ ẹ láyé kẹ́ ẹ pọ̀ láàrọ̀ ó jẹjẹjẹ kó dokini kẹ́sì ọba ó jókòó pẹ́rẹpẹtẹ kábíyèsí olúbàdàn ńlẹ̀ ìbàdàn ọba sẹ́nẹ́tọ̀ dókítọ̀ mọ̀ṣúdọ̀ ọlálẹ́kan ìṣọ̀lá balógun àlíwò àlí okùnmádé ẹlẹ́ẹ̀kejì ẹ kú oríire kọ́lápọ̀ kọ́ládàísí lọ́rọ́ṣẹ̀ kíni sólúbàdàn tuntun gbogbo That's why I use my phone. Love with my daughter, seven. Ìfọyín Oracle àdàbí ẹni tó ń gbé inú ilé pẹ̀lú dókítà olùtọ́jú eyín, oró eyín lágbára, ó ń wọ̀yá ìjà pẹ̀lú kòkòrò jẹyín jẹyín, ó mẹyín ẹni funfun pin, pẹ̀lú èémí àlàáfíà, ó ń pèsè èròjà mẹyìnró, ó ń jẹ́ kí èrìgì lálàáfíà, iṣẹ́ wákàtí méjìlá fún ìdáàbòbò eyín kó má bàa dí pẹ̀tà. Ìfọyín Oracle. That's why I use my phone. Love themselves. Gasland Gasland báyìí wọ́n sì tún sunwọ̀n wọ́n tún gbajúgbajà wọ́n ti wà tipẹ́ ẹ̀ka lóríṣiríṣi ọtí tán inú náà fi ń tajà Gasland ọ̀gá ni Gasland ilé-iṣẹ́ tó lóko tó ṣe gbẹ́kẹ̀lé nípa títa gáàsì ìdáná àti gbogbo èròjà ẹ̀. wà á ti máa gbọ́ ẹ̀ka ilé Gasland míì ti gbọ̀rẹ̀gẹ̀ jíjẹ sí agbègbè Samonda UI road ńbàdàn ó kọjá bẹ́ẹ̀. ẹ̀yin èèyàn wa ní Samonda Bódìjà Àgbòwó Ajíbọ́dẹ Sango Olóròró Poly road àti gbogbo agbègbè tó súnmọ́ Gasland tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ pẹ̀lú fífi òtítọ́ inú tajà ní gbogbo ẹ̀ka wa pátá ti dé sí agbègbè Samonda gáàsì tá a kún dáadáa dáadáa àti àwọn cylinder tó jojúlówó lóríṣiríṣi àwọn accessories bíi hose camp gas cylinder pressure valve àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀máa rí ní gasland samoda plant lówó tí ò ga jara lọ. gasland ilé-iṣẹ́ tó láàmìlaka nínú kẹta gáàsì ìdáná àtàwọn èròjà ẹ̀. gasland ọ̀gá ni màsà. gbogbo ìbàdàn ẹ̀dùn gbà ó fúnlẹ̀ bàbá wa. ọ̀pẹ́ o olórí tí ó dádé inú agorodẹ ní ti wá ọrùn tí ó lè jí gbàrà lẹ̀kẹ̀ inú agorodẹ náà ni ó èyí ni mọ́gàjì ẹbí bíàlà ọlọ́gẹ̀dẹ̀ olódóńbàdàn mọ́gàjì matthew adébáyọ̀ adéníyì bíàlà fi ń kí kábíyèsí ọba wa tuntun nílẹ̀ ìbàdàn sẹ́nẹ́tọ̀ dr mosud ọlálékan ìṣọ̀lá balógun ali iwo ali òkúnmádé kejì kú oríire bíbá sórí àpèrè bàbá ńlá wọn èyí tí ayẹyẹ rẹ̀ yóò wáyé lọ́jọ́ ẹtì friday ọjọ́ kọkànlá oṣù kẹta ọdún táwa yìí bákan náà ni wọ́n tún kí gbogbo ẹgbẹ́ mọ́gàjì ilẹ̀ ìbàdàn àti gbogbo ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn pé a kú oríire o. gbọ̀ngàn mọ̀pọ̀ mètètè kábíyèsí kádépẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. ní àkókò ti yín èkó máa ké bí eku ẹ yóò máa ké bí ẹyẹ ọmọ ènìyàn yóò máa fọ̀n bí èèyàn. ọba wa mọ̀súdọ̀ lálẹ́kan ìṣọ̀lá balógun àlìwò ìlú arójú ilẹ̀ Ìbàdàn yóò gbà láfíà. ìkíni yìí wá látọ̀dọ̀ mọ́gàjì Matthew Adébáyọ̀ Adéníyì bíàlá fún gbogbo ẹbí bíàlá nílé lóko lódò lẹ́yìn odi revolution plus tún ti dé pẹ̀lú ọwọ́ agbára revolution plus property àgbò tó fẹ́ ìrìn agbára lọ́múdé ó yẹ gbà. tó bá fẹ́ ralẹ̀ àbí o fẹ́ tọ́lé má dáwọ́ ìwọ̀n ẹni pé revolution plus àpábí olè wúre ló bá dé báyìí o. bẹ́ẹ̀ bá ń san owó èyíkéyìí ilẹ̀ wà ní èkó abẹ́òkúta simawa ìbàdàn àbújá àti port harcourt ojú ẹsẹ̀ láòsàn ibi tí ilẹ̀ yìí wà fún yóò. láàsì tún mú idẹ́bẹ̀ láàrin ọjọ́ méjì gbáko fún àwọn san díẹ̀ díẹ̀. bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ní san owó ilẹ̀ yín láti sọ ibi tí ilẹ̀ yín wà fún yín. láòsì tún fà á lẹ́yìn lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti sanwó ọ̀hún tán oh oh three four two four four eight five oh eight oh three four two four four eight six oh eight three four two four four eight nine tàbí ẹ kàn sí www.revolutionplusproperty.com revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mù. revolution revolution ẹgbẹ́ alálùmílíọ̀nù nípínlẹ̀ ọ̀yọ́ ọ̀yọ́ state scrap iron and metals association osima ànkẹ́ ọba moshood ọlálékan ìṣọ̀lá balógun fún ti ìgbàdé gẹ́gẹ́ bí olùbàdàn tilẹ̀ ìbàdàn tuntun ẹlẹ́ẹ̀kejìlélógójì ẹ kú oríire o lásìkò tìyín aboyún ilé kí wọ́n máa bí wẹ́rẹ́ àwọn èèyàn tí ò tí ì bí kí wọ́n máa tọwọ́ àlàbòsùn fi pa ọmọ lára oyè amárí o pẹ́pẹ́pẹ́ lòwú ṣe nílé àárọ̀ lásìkò tìyín ọba moshood ọlálékan ìṣọ̀lá balógun pẹ̀sẹ̀ nírọ̀ kókò lágbàlá kára máa tu tara alé tara oko ìlú ìbàdàn kò ní bàjẹ́ o olùkéde ààrẹ alihaji samsudin salami olówó suna alihaji alim akorede àti gbogbo ọmọ ẹgbẹ́ alálù nípínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ń dáwọ́ dùnú. No? On behalf of the Oyo State Government, the Ibadan Urban Flood Management Project hereby announces to residents and road users around Akwete Water in Ido local government area that the Akwete Samong Covered will be closed to traffic from Saturday, the 12th of March 2022 for reconstruction. The reconstruction work, which is part of the ongoing flood control project in Ibadan. As a result of this, the existing covered on the Alapata stream at Akwete Samong area will be closed to traffic on Saturday, the 12th of March 2022. The reconstruction work will take about two months. While the work is ongoing, motorists and commuters kilometers from their Wharton axis are to use Bakpaduro Tolu Road by the Clinic Junction and exit at the Colony Junction. Commuters from Sango Ijokudu Ibadan Polytechnic axis should make use of the Market Junction as entry through Papaduro Tolu to exit at the Clinic Junction. The police station road will also serve as an entry and exit route. A footbridge has also been provided for pedestrians' movement by the covered. We urge all residents, motorists and other road users to cooperate with the workers to ensure successful execution of this developmental project for the benefit of all. IUFM P said no to fly. ìjọ ansarudin ẹ̀ka tìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ń pe gbogbo èèyàn síbi àpérò ọlọ́dún mẹ́ta mẹ́ta ẹlẹ́ẹ̀kejì láàárú ẹ̀ tí yóò wáyé fún ọjọ́ mẹ́ta gbáko bẹ̀rẹ̀ láti ọjọ́bọ̀ thursday ọjọ́ kẹwàá sí ọjọ́ àìkú sunday ọjọ́ kẹtàlá oṣù kẹta ọdún 2022 ta wà yìí nínú gbọ̀ngàn islamic center òpópónà liberty òkè àdó nílùú ìbàdàn báyìí làwọn àlàkalẹ̀ ètò ọ̀hún ló ṣe lọ ní sísẹ̀ǹtẹ̀lé lọ́jọ́ Jímọ̀ ọjọ́ kọkànlá oṣù kẹta ìdánilẹ́kọ̀ọ́ yóò wáyé lórí àkòrí ìgbé ayé àlàáfíà àti àyíká tó fini lọ́kàn balẹ̀ ní dédé aago mẹ́wàá òwúrọ̀ gẹ́rẹ́gẹ́ lọ́jọ́ sátidé ọjọ́ kejìlá oṣù kẹta ọdún tá a wà yìí ó ní ayẹyẹ fífi àmì ẹ̀yẹ dánilọ́lá yóò wáyé ní dédé aago mẹ́wàá òwúrọ̀ gẹ́rẹ́gẹ́ àwọn olùgbàlejò ní alága ìjọ ansarudin ẹ̀ka tìpínlẹ̀ ọ̀yọ́ àti akọ̀wé ìjọ olùkéde alukoro ìjọ ansarudin society of nigeria ẹ̀ka tìpínlẹ̀ ọ̀yọ́. ajá balẹ̀ ajá balẹ̀. alright àwọn ìròyìn tá a ṣí lórí fún yín lẹ́ẹ̀kan ẹ̀gbọ́n ní pápápá kó tó di pé ètò yìí ó parí ní ìlú Ògbómọ̀ṣọ́ àjílété ìjọba àbílẹ̀ Ògbómọ̀ṣọ́ South ti ń bẹ ní àròmọ̀lé ńṣe ni àwọn tí ọjẹ́ àwọn ará agbègbè bẹ̀ ní ìjọba àbílẹ̀ ọ̀hún tí wọ́n sí gàǹgàn bo ẹni tí ń sojú wọn nínú lẹ́gbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ majority leader Sanjay tí wọ́n sì júlókò kódà wọ́n fi ọwọ́ bá a ẹni tí ń sojú ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ń sojú ẹkùn ìdìbò wọn ní àròmọ̀lé Ògbómọ̀ṣọ́ South Local Government Honourable Sanjọ́ Adédoyin àti ìyàwó rẹ̀ la gbọ́ pé àwọn èèyàn kan sí gàngán bò wọ́n ní ìjẹta ọjọ́ Tuesday nígbà tí wọ́n wá síbi ìpàdé kan níbẹ̀ asòfin yìí ìní ó ti sọ pé iṣẹ́ ọwọ́ àwọn ọ̀tá ìní eléyìí ó ní àwọn ọ̀tá àwọn nídìí òṣèlú ni wọ́n ṣe èyí tí wọ́n ṣe òun kódà ó ń sọ fún àwọn èèyàn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ pé ẹjọ́ ẹ dákun ẹjọ́ ẹ dákun ẹjọ́ tí wọ́n bá gba ilé tí ọ̀tún ẹ kọ́ tòsì sí wọn ní o hmm. ẹ mọ̀ sọ pé ẹ fẹ́ gbẹ̀san o torí pé orókù kà nílẹ̀ ọ̀tá ń pa ìka ti di méjì nù ọ̀ hmm. gẹ́gẹ́ bí àwọn yẹn ṣe ń sọ níbi ìpàdé òun tó jẹ́ pé ọ̀sẹ̀ méjì méjì ní máa wáyé ní Methodist Primary School Aromole Ògbómọ̀ṣọ́ ṣe ni ọ̀rọ̀ di bóòlù ọ̀yà mi ò ní ọjọ́ ìpàdé ní ìjẹta ẹnìkan tọrọ sojú ẹ̀ ló sọ pé Honourable Sanjọ Adédoyin tí gbogbo ẹ̀ mọ̀ sí Sanjay ní orí ìbínú àwọn ọ̀dọ́ agbègbè ìgbà náà nítorí pé wọ́n ní a sọ pé àwọn ò gbóòórùn rẹ̀ látìgbà tí wọ́n ti dìbò fún Adédoyin tí gbogbo ẹ̀ ń pè ní Sanjay ni wọ́n sọ wípé ó tiẹ̀ tún lọ gbé ilé ìpàdé àwọn tìpa ẹ̀yìn local government secretariat ní àrò mọ̀lé tí àwọn ò sì mọ̀ nítorí lọ́bẹ̀ tó fi gàrò ọwọ́ ṣẹ̀wárí ńgbà tí ẹni tọrọ kàn tí ọmọ sọ̀rọ̀ Honorable Sanjọ́ Adédoyin ó ní iṣẹ́ rí ìwọ̀n ọ̀fọwọ́ba ìyàwó mi o èmi nìkan náà ni wọ́n kàn lábùkù níbẹ̀ kódà ojú ìyàwó mi ni ẹnìkan fi wò mí ní ojúkorojú tó sì lẹ̀ mí ní òkò ọmọ sí o. tó ẹ jẹ́ à lọ sí ojú ìwé kẹjọ o ìwé ìròyìn punch bí ètò àjàbalẹ̀ tòró òní ṣe ń ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lọ síbi tí yóò ti lápẹ̀rẹ̀ olúwo ti ilẹ̀ ìwó ọba abdulrasheed akànbí ti ṣe tán láti gbé láti ṣègbéyàwó tí wọn ó sì mọ mólórí bọ̀ láàfin wọn ọjọ́ kọkàndínlógún oṣù kẹta march nineteenth twenty twenty two yìí ni wọ́n pé ìgbéyàwó alárinrin tí ó milẹ̀ tìtìtìtìtì ni ó wáyé kódà wọ́n ní àwọn oníròyìn tó kọ́ńtẹ́mì ń kà yìí sọ pé àwọn ti rí ìwé ìpè èèyàn síbi ayẹyẹ si eléyìí tí ó làmì láàka yìí àná ọjọ́rú Wednesday ni wọ́n ní rí ìwé ìpeni síbi ètò ọ̀hún tí ó jẹ́ ti ìgbéyàwó fún ọba Abdulrasheed Akànbí olúwo ti ilẹ̀ Ìwó ta ni wọ́n sì fẹ́ẹ́ fẹ́ láya tuntun òun náà ni ọmọọba bin Fadaz Abdullahi tí ó wá láti agboolé Madankin ní Kano wọ́n ní kámọ̀wulẹ̀ tanra wa Alhaji Aminu Bayero emir ti Kano ààfin ẹ̀ òun náà ni ọmọ òun ó ti jáde tí ó sì daya olúwo ti ilẹ̀ ìwó agbẹnusọ fún olúwo Ali Ibrahim tó fìdí ẹ̀ múlẹ̀ sọ wípé ìgbéyàwó orí adé royal wedding tí ó wáyé ọ̀hún wọ́n ní yóò milẹ̀ títí ó à palẹ̀mọ́ ní rẹpẹtẹ sì ti bẹ̀rẹ̀ tí èsè kéke ó ní àmọ́ o ẹ má fọkàn sí wípé kábíyèsí ó dìde láàfin yóò wá lọ rèé múyàwó ní Kánò rárá o ó ní nítorí ipò àṣà àti ìṣe eléyìí tí aláṣẹ ìkejì òrìṣà tó dì mú gẹ́gẹ́ bí kábíyèsí tó nílẹ̀ oníkábíyèsí ò ní fàfin ìwò lẹ̀ lọ sí Kánò wọ́n mọ̀ ṣe ìgbéyàwó lọ ní Rabaji gan ní Kánò bí wọ́n bá sì parí ayẹyẹ ọ̀hún wọ́n mú ìyàwó láti Kánò wọ́n gbé wá bá olúwo láàfin rẹ̀ ni wọ́n ní bí eléyìí ó ti rí nù lẹ́yìn tí wọ́n bá ti ṣe gbogbo ètò ìgbéyàwó bàbá gbọ́ ìyá gbà tán ní Kano wọ́n ní ayẹyẹ tí ó milẹ̀ títì tó jẹ́ pé àwọn obìnrin ẹlẹ́yinjú ẹgẹ́ nìkan ni wọ́n pè sí bẹ́ẹ̀ ni yóò tún wáyé ní Kano bí wọ́n bá wá ṣẹ̀ṣẹ̀ parí eléyìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá máa múyàwó wá bá baba láàfin. wọ́n wà máa dání fún kábíyèsí wọ́n rè é sànà láwùjọ ilé o wọ́n rè é sànà láwùjọ. <laughs> <laughs> ọkùnrin yìí ọ̀dà bẹ́ẹ̀ àwọn fakọ́nẹ̀tì wa mm, ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí wọ́n jẹ́ ọmọbìnrin wọ́n ní wọ́n ti lọ sí Dakar báyìí wọ́n lọ kojú akẹgbẹ́ wọn ní Senegal fún ti ìfẹsẹ̀wọnsẹ̀ twenty twenty two FIFA under twenty Women's World Cup wọ́n ti débẹ̀ báyìí mm, àwọn ọmọbìnrin tó ti orílẹ̀ Nàìjíríà wọ́n ní wọ́n sọ yìí pé ara wọn sì le kóṣákóṣá ni wọ́n rí níbi tí wọ́n fi wọ́n sí tí wọ́n ṣe wọ́n lọ́jọ́ sí eyín ní camp wọn ká tó wá dìde ẹ̀yìn tí mọ̀ọ́mọ́ yọnu wíro Nigerian Tribune wọ́n ní ọjọ́ tí a ṣe twenty twenty two International Women's Day ní hmm. ìjẹta Tuesday ààrẹ wa Muhammadu Buhari sọ̀rọ̀ àwọn èèyàn sì hàn mọ́ ààrẹ lẹ́nu hmm. wọ́n bá ààrẹ sọ dáadáa wọ́n fọ́n rere wípé ààrẹ ló sọ̀rọ̀ o wípé àwọn obìnrin wa ibi tó yẹ kí wọ́n wà kọ́ ni wọ́n wà lórílẹ̀‐èdè hmm. nàìjíríà ẹni tó ń sọ̀rọ̀ pé ah, ọ̀rọ̀ mọ̀ sí dáa lóòótọ́ o hmm. definitely wọ́n ní ìwọ jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àná la sọ pé àwọn obìnrin wa adarum ló yẹ kí wọ́n wà bóun ni wọ́n sì wà níbi tó yẹ kí wọ́n wà. Hmm. ó deep lákòótẹ́ ẹ̀yin ara gómìnà Benue Samuel Ortom ó ti sọ̀rọ̀ o wípé èèyàn ò ní lajú ẹ̀ lẹ́ẹ̀kítàlùkọ́ bọ̀ ó kò wọ́ mm. lọ́rọ̀ ìyàbò ìpínlẹ̀ Benue táwọn darandaran ti ń daran wọ̀ ló daran pààyàn tí wọ́n ń yàbò bẹ́hùn ó wá ti sọ fún gbogbo àwọn aráàlú pé kí wọ́n tẹ̀lé ìlànà ìjà ìjà ò always guiding o kí wọ́n wá ní tí wọ́n mọ̀ fi dáàbò bora wọn káwọn aráabí kí wọ́n máa gbèrú wọn látẹ̀yìn ní gbogbo ìgbà ẹ wá bẹ́ẹ̀ ṣe dáàbò bora yín Samuel Otom gómìnà ìpínlẹ̀ Benue lọ bẹ́ẹ̀ ẹgbẹ́ asuu náà tún ti sọ fáwọn ọmọ nàìjíríà pé bọ́ bá wù yín ẹ lajú yín kalẹ̀ káwọn tá a dìbò yàn sípò àṣẹ kí wọ́n máa ba fásitì nàìjíríà jẹ́ kọjá àfẹnuròyìn ẹgbẹ́ àwọn olùkọ́ àgbà láwọn fásitì orílẹ̀-èdè wa ẹgbẹ́ tá a mọ̀ sí asuu ni wọ́n ti sọ fún gbogbo ọmọ nàìjíríà wípé kí wọ́n pawọ́pọ̀ panupọ̀ láti máa sọ èyí ń jẹ́ òkodoro ọ̀rọ̀ sétí àwọn tá a yàn sípò àṣẹ àwọn olóṣèlú tó dipò òṣèlú mú ní orílẹ̀-èdè wa kí wọ́n má bà fásitì ilẹ̀ yìí jẹ́ tán kọjá àfẹnu ṣàlàyé asuu ní abẹ́rí nǹkan bí wọ́n bá ti da yẹ̀pẹ̀ sí gàárì àwọn fásitì àti ẹ̀ka ètò ẹ̀kọ́ ẹ̀ owó tó tún jẹ́ ti owó aráàlú àwọn tá a fi sípò àṣẹ kan wọ́n tún mọ̀ ní ìná àpò pa asu ní báàyè bá gbà mínú àwọn tá a yàn sípò àṣẹ yóò mọ̀ fi náírà ran agbádá kiri ìlú ni o hmm. ìròyìn yẹn ni ah, hmm. ó deep ó deep all right ètà kàlórí náà ní jòun bẹ́ẹ̀ ni àwọn èèyàn ń bẹ lójú òpó wọn náà fẹ́ sọ tí wọ́n rí látàrí ẹ káàbọ̀. àyà fèrè gbáyìí. pápápá alówó ni àwọn àjà ọdún wá ti eré tí fẹ́ dá sí ti àwọn ètò àti wọ́n gbé síbí náà àwọn tí wọ́n gbégi dínà láwọn ojú ọ̀nà tí wọ́n sọ pé ká dàgbà ẹ̀ burú hmm. torí pé ẹ bá ń bọ̀ láti bẹ̀rẹ̀ ẹ̀ hmm. láǹfààní àti lọ ọ̀nà mà pọ̀ ọjà bá ọ lónìí yìí wọ́n ń ṣe ètò ìgbáradì sílẹ̀ fún bá a ṣe fẹ́ jẹ Olúbàdàn tuntun níbẹ̀ ni ẹ máa ń bọ̀ látọ̀nà ìdí ààrẹ rẹ̀ ṣàkápé náà mọ̀lété ẹ̀ dàgbà bòmí abúlé pọ̀ abúlé pọ̀ ń wọ́n wá ní àwọn ọ̀dọ́ kan wọ́n ń ṣe bí wọ́n ṣe tó wọ́n ń ṣàyàbí ẹ̀yìn lágboolé ẹni ọba gbé mọ́tò tó bá ti yọ ságboolé wọ́n ní tí ọba mú